إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا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 واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم وقيرا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله كلام الله خير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أعاذني الله وإياكم من النار ní òní ti ṣe ọjọ́ kọkàndínlógún nineteen nínú oṣù Dhul-Hijjah ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta ìjọ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ní ìtẹ̀síwájú nù àhàdé ìṣọ́lá eléyìí ti àyẹ̀wò nígbà tí a fẹ́ gbé láti fi ahkamul masbuqi ahkamul masbuqi ìdájọ́ ẹni tí wọ́n bá ìmáàmù lórí ìrùn àbí ẹ̀pẹ́ ọgọ́rùn-ún ni ọba wọn bẹ̀rẹ̀ ẹ̀rún wọ́n lè ti kíláàkà kan nínú mẹ́rin àdíraka kan nínú méjì àdíraka kan nínú mẹ́ta àwọn ọdẹ kí mẹ́ta nínú mẹ́rin alimohim láti bẹ̀rẹ̀ ẹ̀rùn kó tó dé kí ni àwọn ẹ́ àkàmìlì masmọ́k ẹ́ kọ́ra fún mi ní àkàmìlì masájì láfẹ́ ọ̀kẹ́ ẹ́ ha ń bá. sọ ní ìtẹ̀síwájú nù àhàdìsù sọ́lá èyí tá a fẹ́ gbé ní àdìsù ọgọ́rùn-ún márùn-ún àti mọ́kànlé ní ogún 521 ma yuf'alu ba'da inqida'i inqida'i sọ́lá kí ni ohun tí a ṣe nígbà tí ọ̀run bá parí gẹ́gẹ́ bí bóyá ìmáàmù ni àbí ẹni tí èsè ìmáàmù tí wọ́n bá parí kíláàsì hadithi àkọ́kọ́ tí a fẹ́ mú hadithi زيد بن خالد الجهني عن زيد بن خالد الجهني أنه قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية أنا قلت أوكي أكتم صلاة وعني الحديبية على إثر سماء كانت من الليلة يعني بلا إلا تقول lóòótọ́. فلما انصرف أقبل على الناس فقال لا كان النبي صلى الله عليه وسلم قارئ أو أقصد أن يصل هل تدرون ماذا قال ربكم قال الله ورسوله أعلم قال أصبح من عبادي مؤمن بي وكافر ó jí nínú ẹ̀dá mi ẹni tó gbà mí gbọ́ ẹni tó gbà mí gbọ́. Amma man qala mutirna bi fadlillahi wa rahmatihi. Ẹ̀rẹ́ tó bá sọ jáde lẹ́nu tó ojú tọ́rọ̀ yìí, ọlọ́run rọ̀ fún wa pẹ̀lú ọlá ọlọ́run àti kẹrẹ̀ ẹni ọba sọ bẹ́ẹ̀. Adhalika mu'minun bi wa kafirun bi kawkab. Irúfẹ́ nìyẹn nígbàgbọ́ sí mi ọlọ́run. Ó sì ta ìmúrí síráwọ̀. أما من قال بذوء كذا وكذا ṣùgbọ́n tó bá sọ jáde lẹ́nu pé òjò tó rọ̀ yìí ìràwọ̀ báyìí báyìí tó jáde lọ́rọ̀ tó fún wa. كذلك كافر بي ومؤمن بالكوكب. Irú ẹni bí ó gbà mí gbọ́, ìràwọ̀ ló ń gbàgbọ́ sílẹ̀. Obìnrin tó nù kẹta afẹ́ta bá parí ìlú tán. Afẹ́kí lè mọ́ mọ́ ìkọ̀lù ìdájà máa tó bá ní ọ̀rọ̀ tó bá wọn sọ ìbá wọn sọ. ìkọjú da jàmá yẹn àǹfààní yìí tó wà bẹ́ẹ̀ mo yà àǹfààní àpapọ̀dọ̀ ìjàmá kí yẹn fi mọ tani ọ̀wá ó lè rẹ̀ ní ẹ̀yẹ ó lè lè ó lè lọ sí káríbíà bí lọ sí àyè ibi lè máa pa bẹ́ẹ̀ kọ́ lásán fẹ́ wọ̀ wá ní ó lè lè jásọ̀ ẹ̀kọ́ kílẹ̀ tó mọ́ èèyàn mọ̀ kí ni àwálù àlìjàmáà ní tó gọ́ọ́bà tí ní tó fi gọ́ọ́bà kọ́dẹ̀ ẹni ní kọ̀ǹdíṣàn kan ní ìyá lè mọ̀ tí ò bá wá sí ọjà kí ẹ lè bá àwọn jàmáà ní gbólóhùn ní òkèdè afẹ́ká ṣe lẹ́yìn bàbá bá tó ń sáré. حديث من ذات عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا سلم يمكث في مكانه يسيرا ولا النبي صلى الله عليه وسلم تبا سلامة يوجد سائر يديه قال ابن شهاب فنرى والله أعلم لكي لكي ينفذ لكي ينفذ من ينصرف من من النساء wọ́n ní àwárí àrẹ́bẹ̀ ọ̀sán ohun tó ń ṣe fún wa ọ̀hún lọ́wọ́ àlùfẹ́lá ṣùgbọ́n àwọn arú wípé gbogbo sáyìn tó ti tí òrùn yẹn yóò ju ojú ẹ̀ níbẹ̀ òní sì kọjú dájà máa. Ṣé ọlọ́run lọ́mọ nìkẹ́ yẹn fún ra mọ́ọ́yá ń sọ̀rọ̀ ìfòmìnà níta tó fi lè já sí pẹ́ ní tí ó bá ti darí lọ rí àsìkò ìdìmọ̀sáláṣí náà wọ́n tó. Ṣé àsìkò ní dájú pé mọ́ ọmọ ogun sẹ́yìn báyìí àwọn obìnrin náà wà wọ̀ wọ́n yẹ fáwọn obìnrin lẹ́nu wọ́n sálámà sáláyà kàláàsì wọ́n gbéra tán wọ́n lọ lé nìyẹn nítorí sẹ́ńtẹ́ ọba darí lórí lẹ́nu àwọn obìnrin ti kí ni ọ òṣìṣẹ́ rí lórí eléyìí wọ́n jẹ́ ìjọba yẹ káwọn àdúrà náà wọ́n máa sọ nígbà tí wọ́n bá kí wọn kó jàmá èyí tó wá kẹ́ gbogbogbò wọn ni àdéhùn kàfẹ́ tàyè àti lè àti máa mú. حديث عن حسين عن ابي حسين رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل احدكم المسجد فليقل اللهم افتح لي ابواب رحمتك اللهم سلام لنا فإذا دخل فليقل الله وإذا خرج وإذا خرج فليقل اللهم إني أسألك من فضلك. أوه. ما جاء مثلا ليك الإمام كمام pẹ̀lú wípé ẹ̀sìn ìṣìlẹ̀ máa gbé jáde tí ọba wọlé ọgbẹ̀sẹ̀ ọ̀fún wọlé. Àmọ́ àlùjọ ló máa ń kó sẹ́lẹ̀ ní ìlà pẹ̀lú sábà bí ìgbẹ́sẹ̀ ọ̀fún wọlé ìgbé jáde. Ìmùsálàfà yẹn àǹfààní máa ń jẹ́ fáwọn àlùjọ náà ọ̀sẹ̀ àfẹ́ẹ̀lì wọ́n máa ń ṣèdààmú fáwọn. Ènìyàn gbẹ́sẹ̀ oṣù jáde. Ìtòkìlẹ́jù náà dá iná ìgbà lọ fún màá ní àtàlùkà mi àdúrà rẹ̀ nípa àwọn àdúrà ní ọdún bísí lọ́rẹ̀ اللهم صل وسلم على رسول الله اللهم إني أسألك من فضلك هذه جواب ولي يومي onídàrá yẹn yóò ti sábà yẹn sọ lọ́wọ́ ọmọ káàlì àdúrà àti tí ó bá jáde yóò sábà yẹn yóò tún wá lójú sọ lọ́wọ́ ọmọ ìní àtàlùkà ní ìfọ̀dílé ọlọ́run ń yẹ nínú ọlá rẹ̀ lórí ọlá rẹ̀ tó dùn. wọ́n á tún fẹ́ sọ díẹ̀ fún wa nípa àwọn àṣìláàmù mọ́sáàjì mọ́sálásí ilé ọlọ́run ó tó tó wá ní àkọọ́lẹ̀ ìṣe káyọ̀tù gbòòlù kẹfẹ́ ìṣẹ̀lẹ̀ wọn bá páyọ̀ ọlọ́run ilé wọn ní mọ́sálásí mọ́sálásí nínú àwọn bẹ̀rẹ̀ ká mọ̀ láwọn ìdájọ́ àwọn tí wọ́n bá ti dúra wọn lọ ilé ọlọ́run ṣùgbọ́n dúra wọn lọ. mọ́sálásí wa lọ́lá jù òun làwọn kọ́ fẹ́ mẹ́nu bàbá yìí àwọn mọ́sálásí lọ́lá jù lẹ́yìn àwọn eléyìí ọ̀ wọ́n tó sẹ̀kẹ́ gbé àwọn mọ́sálásí wa dáhà náà ní káàkiri káàkiri. حديث أبي هريرة رضي الله عنه أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال صلاة في مسجد هذا خير من ألف صلاة فيما سواه. Yorùbá yẹn bá kí ní mọ́sálásì mi. Ní mọ́sálásì ànábì tó wà ní Màdúwọ̀. Ó lo ojú one thousand lọ sí yẹn kí láàyè ní ìlú àwọn mọ́sálásì Àbújá. Báyọ̀ kò ti rẹwà tó ìwé ẹ̀rọ kan tí yẹn bá gbé mọ́ bálátà nàbí one thousand ló bí yẹn òun ló fi lóore ju ìrún òkè kò ní ìtọ́jà tó sílẹ̀. ilé al-manzil al-haram. mọ́sálásí lọ́lọ́wọ́n bá fi wọ̀ àjùlọ láti ẹkú ju ti ìrún tí yẹn bá gbé mọ́ bálátà nàbí lọ. àwọn afẹ́ mẹ́nu bá bí ọlá yẹn tó tẹ̀lé wọn àtẹ̀ ní ìrúnṣẹ́yìn bá kí mọ́sálásí lọ náà bá ti wọ̀ hundred thousand ní ọ̀yọ́ rẹ̀. ìṣẹ̀rùn lọ́dọ̀ tọ́ mọ́sálásí kẹta tó ń pè ní wọ́n ti lọ àkọsọ ìrúnṣẹ́yìn bá kí níbi ọ̀hún ó ti lé five thousand ní ọ̀hún. àwa fẹ́ fún mẹ́tẹ̀ẹ̀ta wa. ó ti fi lẹ́ẹ̀kan náà ó tún sàlàyé wípé. àwọn àyè mẹ́fẹ̀ẹ̀ta yìí lọ́kọ́ láyé láti lọ sí àrẹ̀ kíkà ìtakùsí bí ọlọ́wọ́ ọba púpọ̀ ìta àbá máa ń pè ní ṣàlùkẹ́lì wọ́n tó ìṣẹ̀lẹ̀ àìyá kálù àtúntà ṣẹ̀yà ẹ̀rọ mọ́kàn lẹ́ lọ́jọ́ táwọn yìí tó ṣàlùkẹ́lì wọ́n tó àlejò àìyá kálù ọ̀rọ̀ tó yára yọ yàgbẹ́ lé ọ̀tọ̀ ọ̀rẹ́. ibi tí ń jẹun tó lóun ti ń ṣèjọ ẹni ọmọ àyàlẹ́ ẹni ọmọ àtọ̀jú onílọ̀ fún ọmọ ìjàmá ìlú fún ọmọ ìjùmọ̀ àwọn ẹgbẹ́ òkú máa ta èyí sọ̀rọ̀ ọlọ́run ẹni ọ̀ta bẹ́ẹ̀ bí àwọn ìfà àlùsọ ìlú bí ikọ̀ sí òkè kan iná máa lọ sí bẹ́ẹ̀. Ṣé sáwọn kìnìún yìí kan ti lọ kó bá àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni wọ́n lọ́lá jù láàyè tí yẹn ti lè ṣe àtìkà torí pé irun tí yẹn bá kí láwọn àyè kọ̀ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí kì í ṣẹgbẹ́ ẹ̀rùn tí yẹn ti ní àyè tí kálukú wá ń gbé. حديث أبو هريرة نال توالوينه عن أبي هريرة رضي الله عنه يبلغ به النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد أبو هريرة مساجد. رضي الله عنه رضي حديثه إلى النبي صلى الله عليه وسلم ọkùnrin yẹn wípé kìí ṣe pé àbúrò ẹ̀rọ darí fúnra wọn wọn lọ fi ti òjíṣẹ́ ọlọ́run ìlú ọlọ́pàá ìṣẹ̀lẹ̀ wípé àmì máa ń gbé bàtà gbọn kí wọ́n sọ pé gbogbo ẹ̀ wà lọ. Ìlà ìlà àtàlẹ́ àtàkùn ọ̀tá ìdílé. Àyàfi sábà múra láàmú àbí ẹrù tó ń béèrè gbogbo là ń lọ. Àti kọ́ jẹ́ àwọn mọ́sálásí mẹ́ta tá a fẹ́ kà. Ẹ̀jìnlẹ̀ hádá. Àkọ́kọ́ yẹn, mọ́sálásí mi ó wà nínú ìlànà nínú ibi tá a lè ti gbá jẹrù kéèyàn kó mílíọ̀nù bóòlù nítorí àti ọ̀sẹ̀ ìjọsìn ní mọ́sálásí. Ọlọ́dìrí Haram. Àti mọ́sálásí ọlọ́run ọba ti wọ̀ ó wà ní mẹ́ta. Nínú ìdílé ẹ̀ lè máa palẹ̀ mọ́ tí wọ́n sọ fún gbòòlò lọ lọ sí mọ́ta. Sọ́lọ́ ti hajj níbẹ̀ rẹ̀. Hajj kékeré ni lọ sí, mo fẹ́ lọ sí ọmọ rọ. Mo fẹ́ lọ kírun níbẹ̀. Báyà. ومسجد الأقصى حسب الله تعالى حسب بني كل بيتم كل يوم سلام بيتم وعطايا سيسون بلا عمالين ألم في ọjà ìlànà padà fáwọn àmọ̀sùn mi. Sọ ayé mẹ́tẹ̀ẹ̀ta yìí torí pé yẹn lè fi tajà kan lọ́dọ̀. Mo lè sọ fún ìtakùsílẹ̀ ọlọ́run ọba fún tọ̀sán èyí tí máa wáyé ní mẹ́wàá tọ́pẹ́ nínú oṣù ọ̀dọ́. bákan náà a ti sọ nípa mọ́ta ọlọ́lá èyí tó wà kéde àwọn mọ́tàlásẹ́ lọ́wọ́ bá ti tó wà ní mọ́tàlá. èyí tó wà nípò kejì onímọ̀tò ẹ̀mẹ́rì mọ́sálásí àjẹbí tuntun ní ọ̀hàrẹ̀ ìṣúná. èyí tó wà ní ìkẹta àwọn ìmọ̀ tuntun ní àkọsọ mọ́sálásí ọlọ́run bá ń bẹ ní ọgbẹ́ ibi tó ń pè ní Jerusalem àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. gbogbo mọ́sálásí yòókù yàtọ̀ sáwọn fún wa ẹ̀gbọ́n fún anabi sọlá àlùsọlá gbogbo ọjọ́ látọọdẹ anabi sọlá àlùsọlá wọn máa lọ sí kóbá ẹni tí máa ń rìn lọ wọn jẹ máa ń rìn sẹlọ. aláàbò wa ní ìrún náà bá tún kí mẹyàn tí wọn kà kọlẹ fún yẹn tí ó múra fún yẹn ní wọn tó do kóbá awọ ẹlòmíràn ti dé bóni àbẹrẹ islam àkọ́kọ́ mọ́sálásí tí wọn kọ́kọ́ àkọ́kọ́ mọ́sálásí ni kó o tó ṣe ẹ̀kọ́ àwọn olùtọ́ bá dé làwọn ọ̀la máa ti lọ fún ti sàánà kẹsọ̀ mọ́sálásí ni lórí wọn kò tẹ̀lé rẹ̀ lélẹ̀ lórí fàyọ̀rọ̀ àwọn ọ̀bẹ̀ wà lóko ti dọ́lọ́ kọ́ àdìmọ́sọ̀tò nígbà rẹ̀ èdè bí kò sí fàyọ̀ lọ́wọ́ bá ń bẹ̀ yẹn ṣùgbọ́n láti sọ àjùlọ ìjẹ mọ́sálásí ni ìlọ́ba ta'ala taqwa ní àkọ́kọ́ ọ̀gá tí wọ́n sọ̀kalẹ̀ sílẹ̀ mọ́sálásí kù mọ́sálásí sí náà lè yàtọ̀ sáwọn mẹ́ta yìí kí èèyàn kọ ládàpọ̀ bẹ́ẹ̀ yìí ṣe ojúṣe àwọn alábáwá nìkan tí kò sí bí ẹ̀tọ́ lọ́jọ́ gbogbo mùsùlùmí ọlọ́run ní kó lówó ká má gbàgbé nínú ìdájọ́ fún yàn tí èèyàn bá kú owó máa ń wúlò ọmọ ọdún máa ń wúlò gbàgbọ́ àti máa ń sábà. Òye máa ń lọ ní ọ̀pọ̀lá ni wọ́n. Orí owó ni bá rí ìlú dáadáa, wọ́n lè sìnkú ara wọn tó gbò láyé pẹ̀lú ṣíṣe sọ́dà kan kò dà ìyá ọjọ́ olówó tá a fẹ́ sọ ìfúnṣẹ́ ìdílé àwọn nọ́ọ̀sì. kí ẹ sì lọ́mọ láì nínú ìdájọ́ lè bẹ̀rẹ̀ ìdáyìí ṣe fún yàn náà ọmọ àgbàdo àfún yẹn ìkẹta àwọn onímọ̀ nínú ìdájọ́ yẹn lè wà rẹ̀ ọdún kò láyé ọ̀wà. wọ́n á wọn fáránlì yìí gbà ah. ẹni tí ọ̀lẹ́kọ̀ọ́ tó kún yóò lò wọ́n gbà wọ́n wá sọ fún ọjọ́ ìgbèsè wọn bọ̀ ká àbó òjò ní gbèsè lọ́rùn wọn sọ fún fẹ́ kíkù rẹ̀ ga níwájú ọlọ́run ọdún ọba dúdú ọlọ́wọ́n sọ̀rọ̀ ọgbà ní dáadáa ní. Oge ọ̀nà tí yẹn lè wá gbà fi sùkú ara rẹ̀. Ọlọ́wọ́n ọ̀bẹ nìkan ló jẹ́ nìyẹn ìgbọ̀kọ̀ ojú nígbà tí ó lè fi kan tó bá lọ sẹ́mi nígbà ọkọ̀ bímọ kẹ́lẹ́ báwọn tó ń lò ní ọba ti kíní kẹlẹ̀ yóò ti kíní kẹlẹ̀ kíkí ọlọ́mọ láyé nígbà tí ẹni lè ní àtúbọ̀tán ní ẹni yẹn mọ́ dáadáa ó ní ọba bímọ fífi ẹyẹ ọ̀sán tí bá ń gbọ́rọ̀ tọ́lọ̀ wọlé òun wá láti sọ ẹ̀ tẹ̀sí tó bá ṣàdúrà fún ìyàdúrà ní ọ̀dọ̀ bíi ẹ̀gbọ́rọ̀ ẹ̀yẹ ìtúsọ́lẹ̀ kan ìyẹn bí ọmọ fún ẹwúrò kan ti ṣe súnà ti ṣe islam ti ṣe súnà òun ni wá láti sọ̀rọ̀ ẹ̀ ọdún tó bá ṣàdúrà fún ìyàgbá ni màá dọ́gbé yìí gbogbo àwọn tó tọ́jú òkú fún ojú tí mò gbogbo lórí ọdún àwọn tó lè ṣàdúrà fún yẹn tí ó dọ́gbé yẹn tó mò gbogbo àbòsí bí atẹ́wọ́ kalẹ̀ lóbi àbọ̀bọ̀ ti yàwó kalẹ̀ yóò ti rú wèrè sórí kì í ti wá ládùn sọ́ọ̀lì tó ń sàdúrà fún ẹ má gbàgbé ohun táwọn àpapọ̀ èyí tẹ lówó ápṣirù àti náà tó lé látùbọ̀ tán tí ó ní nǹkan tí ó kẹ́yìn rẹ̀ lówó mẹ́fẹ́ rẹ̀ bóòlù olówó ti wá náwó nǹkọ̀kọ̀ mọ́sálásí ìdán tó ní sọ́dà pọ̀tù járíà ìkánú sọ́dà pọ̀tù járíà nǹkọ̀ mọ́sálásí wà pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ní ìdílé àwọn agbègbè ẹ̀sọ́ tó wà lẹ́bàá rẹ̀ هو حديث عثمان بن عفان رضي الله عنه عن عثمان بن عفان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى لله مسجدا كان الله له مثله في الجنة ṣùgbọ́n ẹjẹ́ agbọ́ kìíní ẹ̀yí dáadáa wọ́n ni wọ́n ń bà náà lè là áàkùnrin ẹni tó bá kọ́ mọ́sálásí lè là nítorí ọlọ́run ẹgbẹ́ àwọn aláàbí mọ́sálásí mọ́mù ẹsẹ̀ kẹsọ́ tó tó bá dáhùn ẹ̀gbọ́dọ̀ wá kí wọ́n fún wa máa mo mọ kọ́ nítorí ìtọ́lọ̀ ó yẹ kí mọ́sálásí ìyá ni abẹ́ àdìsù lílá ìyẹn ìṣára ìlà alìkìlá ó fi hàn pé kì í ṣe gbogbo ẹni tó bá kọ́ mọ́sálásí ni ó jèrè mọ́sálásí. ṣùgbọ́n ẹni tó bá kọ́ mọ́sálásí kò ń jà wá nítorí mọ́ni màá tún náà lọ. láàrin orí ìdùnnú ìfún jẹ̀dá àwọn aláṣùkú rà. ẹ̀fọ́ àwọn ọmọbìnrin nìyí tó pátá ní mọ́sálásí jẹ́. agbólóró òfin tó kò pátá ó ti ajẹ́ bẹ́ẹ̀ ni ó fi sọ́ di kò pátá. ìdílé ẹ̀fẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa láwọn ọmọ mọ́sálásí láwọn ọdún ètò nílànà ẹ̀sùn náà kẹ̀kẹ́ ni ẹ̀dẹ̀ torí ọlọ́run ààyè báyà wọn wo mọ́kúkọ̀ àtàlù wọn lè ti sọ́ọ̀fì àdúgbò wọ́n wá wọn ilẹ̀ láti bíbà yìí dé kìíní ìjọ́sìn ni àwọn aláàmà sọ súnẹ̀ rẹ̀. هذا المسجد ليس لله ó ẹ̀ sí ìgbọ́rọ̀ ní wọ́n á ní àwọn ẹ̀ṣọ́ tó lógún tó lógún wọ́n máa lọ wo obìnrin tí kùn rẹ̀ bá ti wú ládùúgbò lásọ̀láyọ̀ láwọn òfin wẹ́rẹ́ lágbọ̀ tó yọ́ máa rọ́jà abẹ̀ kí ikùn ní ti ń ga jù nínú wẹ́wẹ́wẹ́ báyìí ẹ̀wọ̀n fáà ní mọ́mù táwà ládùúgbò mi àtàlẹ́ ìtàlélá ìjókòó fún àtíkọ́ sọ́ní àṣìlò nínú lásìlò náà ẹ̀tọ́ ti wádìí ṣùgbọ́n wà ní ọdọ́ ń pè ní alìmọ̀sọ́ríhù ẹ̀mọ̀rọ̀sálà ìjẹ́ tó ń sáǹfà ní kúndélé kẹ́ẹ̀dì sí àwọn èèyàn mi jókòó náà máa wá wòrò wẹ́rẹ́ àbí dágbé kásẹ̀tì eh, sàùtí àrẹwà sí mo máa lò mo máa kọ́dà ẹni tó jẹ́ fàáké gẹ́gẹ́ bí Sheikh Albani ṣe kọ́ sínú tó àwọn ọkùnrin ọkùnrin ànẹ́sì ẹni tó jẹ́ fàáké ó sàmì ẹ̀ láǹfààní ìrẹsẹ̀ tó máa wúlò fáwọn lásìkò jẹ́ ògbólọ́dún má dàbí nǹkan mi ra lọ lọ́ba tán. láàárẹ̀ fi sọ́fẹ́ pé káwọn àdúgbò kí sí àwọn aláàrùn bí ìdébì ọlọ́run tí wọ́n kọ́ sọ́rọ̀ àwọn yóò tí wọ́n àdúgbò tí wọ́n náà fẹ́ ọgbọ́dọ̀ débì nígbà àwọn ọmọ sáà láìsàlélà ní sí nítorí ti àlá wọ́n bá jẹ́ nítorí tọ́lọ́wọ́n bá tó jọ́sìn àwọn èèyàn bá máa fún yẹ̀ ló àtúrà ọ̀rọ̀ lọ́kàn lóòótọ́ wọn akọ máa ń bá wa wọ́n ló lẹ́ máa san fún mọ́mù lóṣù àbí ọgáṣọ́ wà báyẹ̀ ní jẹ́mí ọwọ́ ẹ̀mí máa dáwọ́ fún mọ́mù lóṣù ó dájọ́ ta sọ̀rọ̀ délé àti mọ́mù ìlú ní ah, àwọn ọjọ́ sí iye ọ̀wà dà ọ̀pọ̀ láìwọ̀n ọ̀rọ̀ mi ní gbówó oṣù mo níbẹ̀ ní ìgbà àwọn ìmọ̀sọ̀rọ̀ fún mi ní mo ní ìgbà ọ̀rọ̀ ọlọ́run ní ìsanwó oṣù mi ọ̀rọ̀ Báwọn èèyàn yìí ṣe máa ń pọ̀ tó yẹn wọ́n ìdáwó fún ọmọ níbẹ̀ ni òye dá fún mi. Òye dá. Àwọn àti ti pé iye báyìí ni ẹ máa ṣe fún wa, ìbára ni máa mú un, àìsàlélà. Ó dà fún ti pé yẹn lè ẹ kọ́kọ́ kára. Wọ́n yẹn ìsára ìlàlẹ̀ ìlà ìtọ́ka láti rí pé mọ́sálásí ọkọ̀ nítorí ti ọlọ́ọ̀ ọ̀kọ́ nítorí ọ̀rọ̀ ayé nígbà mọ́ra pé tó àwọn bàbá wa tọ́lọ́ fún mọ́sá ní pé òun yà wá jókòó sí sáfù wa ní àbí kó bá gà ní lápọ̀ sí jókòó àtọ́wọ́n wá sí lójú òkú rẹ̀ lágbà ìmọ̀ abọ́ fún un ṣùgbọ́n ìyẹn ò pé ká mẹni tó ṣe dáadáa ká má dà á pẹ̀lú òsè dáadáa tí o sì rìkwẹ́sì tí o bá rìkwẹ́sì fún ká ti má ṣe sọ̀tọ̀ àti ká ti kàlẹ́ òkòwò ọkọ̀ ń torí tọ́lọ́ náà ni náà ò lè má sọ pẹ̀lú mi lè má mọ̀ta lọ́kọ́ mọ́ta ọba padà gbọ́ pé lágbájá lọ́kọ́ kí ló nínú owó mi gan lè kọ́ mẹ́ta rẹ̀ a máa ń kéde kàkà fi hàn rẹ̀.

ẹ̀sán kẹ́kẹ́kẹ́kẹ́ ní ẹ̀sí òsì tàbí ti àmà lọ́wọ́ ọ̀rọ̀ ni òsì kìlá alẹ́ ní òtò fi gùnú wọ̀ kí ní yóò tó àtò ti bìá ẹ̀gbọ́rọ̀ mi rárá wọ́n dákọ̀ rẹ̀ ẹ̀wọ̀ ìfẹ́ tẹ́ máa ń ṣe yíbọn mọ̀ ìbọn ní ẹmá dákọ̀ mi alọ́mọ̀ fẹ́ ìwọ̀n dákọ̀ àwọn èèyàn dé kọ yíwọ́n ní àwọn mẹ́ni ẹ̀ tẹ́kọ̀ tẹ́kọ̀ wọ́n gbogbo ẹgbẹ́ wá wà ládùúgbò padà mọ̀ pé ẹ̀kan bá rí nì ó sáfọ́rì yá tó mọ̀ dákàlà fi kí ni ó rí yá nílà àfà máa ń sọ wípé inú tó ń pè ní àlè Islam òun ni kó dájú pé ṣíṣiṣẹ́ àti àyẹ̀ṣiṣẹ́ kó lákànnà lọ́dún yìí wọ́n kẹ́kẹ́ gbọ́rọ̀ yẹn yọ ìwọ́n lọ́dọ̀ ọjọ́ àríyá làwọn àtà àti tẹ́ni ẹ̀ lọ sí ìtàn kò yé rárá rá ìṣiṣẹ́ àti àìṣiṣẹ́ gbọ́dọ̀ rí bákan náà látẹ̀rẹ̀ nìsí ìwọ náà ló gbọ́ lárúbáwá ló lè bá lárúbáwá sọ̀rọ̀ lárúbáwá dé ọwọ́ adákẹ́ ọ̀bá lárúbáwá sọ̀rọ̀ wọ́n dájú bẹ́yà ní onídájú bẹ́yà sí à ọ̀rọ̀ yẹn ò yé rárá rá ọ̀sẹ́ lómi ló lè bá rárá sọ̀rọ̀ náà ní àwọn afáàbí sọ wípé ọ̀rọ̀ ìflas ó ti wẹ́ jù kọ́lọ́ má gbé ojú sínú àdánwò àìní ìflas ní o owó ìgbẹ́ ni o ìwọ náà ló ka Quran dáadáa wọn á ní ka Quran dáadáa wọn á fẹ́ máa tọ́ka gbogbo bọ̀ ta náà ka fún ẹlòmí lè ṣe bí wọn náà ṣe lè ṣe wọ́n ma níta yóò ṣe ní báyìí ìparamọ́ ó lè bọ́ sínú Islam mo sọ pé títí sí àtàyè jẹ́ ọgbọ́dọ̀ bàbọ̀ lọ́jọ́ èèyàn yóò rí bákan náà ọbẹ̀ òkè àìsè kí èèyàn tún lè dárẹ̀ lórí àìsè afẹ́kẹ́ bá ṣe wá sí yìí wọ́n náà àdéhùn àtàyà tó ti àwọn yóò lè ṣe wá sí

ṣe dédé gbogbo búlọ́ọ̀kù táàtò kì láyé wọn bá nìyẹn bí pé wọn jọ jẹ ní lásán ní ìkọjú. òní kàkà ní kọ̀ọ̀kan mọ́ta ọlọ́mọ ẹ̀jẹ̀ náà náà bí ẹ̀yọ́. ẹ̀rì àwọn àfọwọ́ká wọn níjẹ́ nípa níbẹ̀rẹ̀ ọ̀tà ní ojú wa. jẹ́ nípa níbẹ̀rẹ̀ mọ̀sálásí olúwa yìí wọ́n ń kọ́ lọ́wọ́ gbé nípa ní ẹ̀rọ ìgbàdo olúwa. mọ́sálásí wò é kọ́ náà. ọlọ́nkọ́ bá ti sàn ọmọ ìyàwó àtẹlẹ́sìn dáadáa. nígbà wọn kọ́ lásìkò wa lókè gbé yìí wọ́n bá kó kiri kẹjá gẹ̀dẹ̀gbẹ̀ bíi mẹ́rin báyìí wá àbáńjá gẹ̀dẹ̀gbẹ̀ mẹ́rin báyìí wọ́n bá ní náà ní àmì ní ọmọ afẹ́sí wa. Bọ́nà àwọn ọmọ yàbá ni, àwọn eléyìí fẹ́ hẹ́ àwọn èèyàn léèmọ̀ ni. Wọ́n fẹ́ hẹ́ àwọn èèyàn léèmọ̀ ni, àti àwa jẹ́. Ẹ̀rọ ọlọ́run ọba yẹn sọ pé kí wọ́n ka gbogbo fáànù yẹn. Ẹbí fáànù yẹn ti pàtó. Irú eléyẹn náà, Bìnáwó ni Masjid. Ẹ̀rọ ọlọ́run àkókò ẹgbẹ́ ká má dára aláàmù ẹni ọ̀bá sí kò ta wà yí mú mọ́ àtẹni ìsàró àtẹni onígi ní ẹ̀bá fẹ́ máa parọ́ lókù ọ̀pọ̀ ó ti wà tí ọdún kẹ́dìlẹ̀ máa ń pè ẹ́ a ó fẹ́ sí wọ́n jẹ kò bá sí kò yí mú mọ́ ẹgbẹ́ wà nǹkan gidi sọ ẹnìkẹ́ wá dé kó ní ọya áìlàdà ọyẹ ẹ̀wọ̀n aláyọ̀ kọ́mọ́sálásí ni o àwọn ẹgbẹ́ mi ò tòun fẹ́ já tòun kọ́ nílò olóòtú orí kọ́tà lásìkò tí sìmẹ́ǹtì ti di ńlọ tó ta two thousand. ọkọ̀ ẹ̀kọ́ tó kọ́ ná. kódà wọ́n ní wà lọ́rùn kà ní pàṣẹ kọ́tọ̀ ọ̀sẹ̀. wọ́n bá jù ú ẹyẹ lọ. lọ́kọ́ ìtumọ̀ ilé ẹyẹ ni bẹ́ẹ̀ ni wù yòówù tí wọn náà bá ti súnmọ́ sí ìdọ̀kan lọ́la sí i ṣùgbọ́n da káà náà máa gbé ńlá bí wọn ò ní fáàbì kó gbé gbogbo ẹ̀ ilẹ̀lẹ̀ ẹni wọ́n ń tẹ́ ń bẹ̀ wọ́n ní ìwọ́n máa lẹ táìsì gbogbo ẹ̀ àwọn kẹ́kì bẹ́ẹ̀ yọ jẹ́ nǹkan ńlá gbogbo wa nǹkan má ní gbàgbé ní ẹ̀yìn ẹ̀yìn láti máa ṣe ní ọ̀bá alágbára àtúndìbọ̀wé ikú bá ṣe fún ní ti mú ẹ̀mẹ́ sí ẹ̀yìn èyí tá à ń ṣe yan ọ̀dá gbogbo mọ́sálásí wa jíjẹ̀ mẹ́rin ní ọ̀dọ̀ mi lásùbà dára nífẹ̀ẹ́ wọ bí lásùbà àbí kọ́ọ̀tù nígbà míì tààdì láti bí ọdún mélòó tó ọdún gbà fi ṣẹ̀fẹ̀ lè èyí jẹ́ bí mẹ́rin sí márùn lọ tí ó mọ̀ wá alùpọ̀ máa wò wọ́n báyìí kí gbogbo wa náà bá ti ẹ̀rọ àti gbà ní ẹ̀fẹ́ wọ́n lọ mọ́sálásí ó ní hàn ọlá ìbáwọn bàbá yẹn fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jì lónìí wọ́n fi máa ń rí nǹkan ṣe ní àwọn ọmọ fájìdì káàmì lò ní gbòòrò tẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ bá fẹ́ lọ mọ́sálásí láàárọ̀ ó ti mú mẹ́rin tó ti àwùjábà rẹ̀ aláàmẹ́fùtì yìí ṣe làbújá á ní òkọ́ dímọ̀ elónìní ní àtà náírà hundred naira máa fi lẹ̀. ẹbí rẹ kí ọba kò ó gbé bẹ́ẹ̀ ní ọ̀sán náà ó sì lẹ̀. ó ń sọ fún lè má mi kọ níbi bọ́ọ̀dù tí wọ́n máa ń gbé síwájú àwọn aláìníṣẹ́ gbọ́gbọ́ kẹ́ tí mẹ́lá àná torí ẹ̀lọ́jọ́ padà máa kọ́ kí ní sójú bọ́ọ̀lù ó burú jáì gbogbo kẹ pátá àtàtẹ dojú ẹ̀fọ́ àwọn tó bá ní séjì lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn rẹ̀ àwọn olówó ń bẹ láàrin wa èyí tí wọn náà ní ẹ̀ sékè ìṣòwò láàrí tọ́ lọ́ọ́rà tó fi tẹ̀gbà ó mọ́rẹ́ lọ́bẹ̀ àbílù kan tọ̀rọ̀ àlọ́ mọ́rẹ́ lọ́bẹ̀ ẹ̀rẹ̀ sì tọ́jẹ́ lọ mọ́rẹ́ lọ́bẹ̀ àti wá fọ́lọ́ ọ̀gá ní 100 náírà wá ti tẹ́ fún wa lọ́run sì máa ń yọ lára olúgbólógún ó lè òun náà wà ní èdè ṣàkíyèsí ni mo ṣe ooo látàsìkò yìí láti ọ̀rẹ́ já ní ojú ìyẹn ọ̀sọ̀ fún ayé pé ọwọ́ èso bá ṣẹ́gun ní sínú jù ọ̀rẹ́ mẹ́ra bá dájọ́ ó ti ń kọ́ sí lọ sí ènìyàn ọ̀bá àná kò sí àníyàn ó pé pérépéré ẹ̀fẹ́ gbàgbé tó ti sọ́dá kan jò mí ó sì kàn fólè ó sì kàn fásẹ́wó ó tún sì kàn bá bọ̀rọ̀ ọ̀rọ̀ ọba dẹ́dà ni ó ní sàrà dáadáa ọba ní ẹ̀sí ọ̀sẹ̀ ni èmi sì kọ̀rọ̀ àánú fẹ́ tó ní kùkà dáa tó nípa bẹ́ẹ̀ káwa ní ẹ̀gbìn ẹ̀wù láti máa dá sílé ọlọ́run àwa tá a jẹ́ àlòsùn ẹ̀jẹ̀ káyà sọ̀láwùjọ tá a bá ti wà aláyà àdá rárá awúrú lẹ́jọ́ kan máa ń ṣe ní ẹ̀yìn abẹ́ abẹ́ ìpolè yìí wọ́n máa ń lò bẹ́ẹ̀ ni wọ́n bá gbé ọ̀rá kì í tọ́wọ́ ẹgbẹ́ gbogbo ẹ̀ tọ́wọ́ abẹ́ sọ fún wọn ọ̀dà ọ̀rẹ́ mi rà bá báàgì ńlá ni wọ́n fi gbé owó bẹ́ẹ̀ ni ó mẹ́lòó ni wọ́n ṣẹ̀jú sí wọn báyìí lọ aláyọ̀ lè kó ten thousand wá bẹ́ẹ̀ gbogbo àwùjọ ta ó dà tọ́ka tí àwọn àwọn àlùkù àwọn burúkú ẹ̀ nínáwó rẹ̀ lọ bẹ̀rẹ̀ ọmọ mi kẹfẹ́ sí àwọn ẹjọ́ mẹ́ta rẹ̀ ó yẹ ti wọ́ ẹ̀fí lọ owó lálọ́ sí ra ìjì fún ni wọ́n bí kúrò ti sọ fún 5000 láti tọrọ pa fẹ́ sọ̀rọ̀ títí wọ́n sọ pé 5000 yóò lè tó sọ̀rọ̀ ilé ìṣẹ́ múná ẹjá máa bá bọ́ ah. ah, àfẹ́ àrẹ́ ní bọ́ọ̀lù láti dá sọ́wọ́ fún ẹgbẹ́ ìyàwó ẹgbẹ́ máa já ṣe wọ́n tí wọ́n tí mọ́ mísì ìyẹ́ máa gbọ́mọ lọlé yóò máa lọ bá sùn láìsó yìí àwọn ẹlú ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ wa nílùú lára rẹ̀ kiri ẹ̀dàkùn ẹ̀fọ́ adélẹ́kọ́ ṣe igbó wà tí wa tẹ́lẹ̀ ẹjá lọ sí gbogbo pálapàla yẹn ọgbọ́ wà sí tẹ́lẹ̀ wà lọ bá gbọ́ngbọ́ ní òun lẹ́wàá ní kiri ẹ̀dàkùn lẹ́kọ̀ọ́ yà sáfẹ́kẹ́ owó lè yí tẹ́ gbọ́ jọ lò látijọ́ ìtẹ́lẹ̀ ẹ̀mí tọrọ pé bí owó ìyàwó ti máa jẹ́ àláàlì ìdí àfáà tí mo gbé àrùn fẹ́ ti bàbá ọkọ ọ̀fẹ́ tọrọ ìyàwó láti lè kẹ́nu bọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń gbéyàwó lọ́wọ́ ìbí ẹ̀ kò sí kò sí kò sí ọkàn mú wọ́n kọ́ ojú agbo rè ẹ̀yìn tí kò bẹ́ẹ̀. ní ara òní yóò sọ̀rọ̀ ọlọ́run má olè fọmọ yìí lónìí o wọ́n sáà kọ́ lo ìṣẹ́jú ẹ̀ẹ́dógún náà àwa ń tèrò ní kí a fẹ́ ṣe. ìrònú kẹwàá lọ five thousand ra ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ. a kó five thousand jáde. ṣé wo ni èmi eléyìí kejì mo ti fẹ́ di bàbá ọkọ nísìnyìí. five thousand yóò lè tó sọ̀rọ̀ ẹjá bàbá bọ̀ kí sọ̀rọ̀ tó gùn ní sọ lọ́nkà tó bá ṣe tàbírí àwọn àwọn gòmí ìjọba yìí pé ẹ da wọn lákẹ́ pẹ̀lú kẹ kó ara tí wọ́n fẹ́ gbà fún ọ wọ́n sì kúkà wọn kàgbé ara wọn lẹ̀ ẹ da wọn lákẹ́ pẹ̀lú ẹ̀ máa gidi kí ni mú kẹ̀kẹ́ bó lè ní ṣe bá ọ̀rọ̀ ó sì bá ogun kẹrẹ́ ilẹ̀ fẹ́ ti jẹ́ ẹ̀yin lẹ́sìn ní mú kàgbà tó wọ̀ yìí. Ilé ìmọ̀ bẹ́ ẹ̀ṣẹ̀ lọ fẹ́ ọyàwó lọ́dọ̀ alùsùn ẹgbẹ́ Ó ti fáwọn ẹni tí wọ́n mọ́ ń parẹ̀ ilẹ̀ lọ fẹ́ Ó ti kẹ kó jáde kẹ súraká. Wọ́n bá pè yìí sí ìkẹ́ tí ọ̀dà nìkẹ́ lẹ́tàkú pé kò sí ń tọ́jọ́. Ilé yìí òun. Ó nípa bẹ́ẹ̀ bí mo ti lọ lọ́rọ̀ fi bù báyìí. Òun lọ̀rọ̀ lè láìyàn náà ni. Ọ̀rọ̀ ìfúlà. Ìkọ́lé ọlọ́run ọ̀rọ̀ olówó ní ọkọ̀ lé ọlọ́pọ̀ bẹ̀rù ti délẹ̀ wọ́n tó olówó ní ọkọ̀ bàbára rẹ̀ bá ti mọ̀ tẹ́tẹ́ náírà bẹ́ẹ̀ ọ̀rẹ́ náírà ní ẹja tẹ́ náírà wúlò mọ́ báyìí ń ṣe àbí ọ̀rẹ́ náírà tó ọ̀rẹ́ náírà wọ́n lè dà ní ẹ̀rẹ̀ tó mọ́tọ́láṣí àdúgbò rẹ̀ ojoojúmọ́ wọ́n máa mú ọmọ náírà lẹ̀ ìjọ ìdúmọ̀ wọ́n máa mú àkùnrin lẹ̀ àwọn èèyàn ó rí ta pọ̀ báyìí wọ́n bá ka owó ní báyìí adámọ̀ èlò ọgbọ̀n five thousand. Ah! ẹni mélòó lọ́wọ́ aṣẹ́wó gan àwọn ìlòmí ìtọ́lọ́ ń kẹta òsì ní àwọn ọbòmí ìfọ́n náà ó ti rẹpẹtẹ gan láti máa gbé bùkátà lọ́wájú wọn gbogbo ojú ọmọ àti ìyẹn gan àti ògbà náà láwọn akéèsì yìí ni báwọn ọ̀kẹ́ mi ẹlòmí náà ti ń sì kú àná ẹlòmí ń ṣe pàtí oríṣiríṣi ọjọ́ra lòdì náà ní sùkú àlọ́bẹ̀ tí wọ́n lọ sí àtọ́lá máa ń pàdé wọn mẹ́ ìgbẹ́yìn olówó lọ àwọn náà lọ nípàdé wọn bẹ́ wọn ò sì lè mú rìn náírà bóde nígbà tó lè sinmi àyẹn tí ó fi fa ọ̀rá bóde mi ò lérò pé ọ̀rìn náírà lè ká wọ́n ní after five thousand naira ni kí ni ó fi fa ọ̀rá white bóde ní isma kìí solówó nìkan ló lè kọ́ mọ́sálásí àwọn àtàmì náà lè kọ́ lọ́wọ́ ikú bá ti mọ́ ní ikú mẹ́rin ká lọ bẹ̀rẹ̀ láti sùn lọ. هذه الحلقة حلقة التعليم والتربية ìdí fi àwọn àásùn tíra kaba kakéwù lọ láà àdáàmù ètò tuntun tíra kakéwù nílé ìdí àti kíkẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́ sì máa lò báyìí wọ́n náà bẹ̀rẹ̀ látòní lọ́gbẹ́ látòní ó nígbà máa ojoojúmọ́ ọlọ́run ní fi máa kò ní fi kàgbẹ́ ìfọ̀kà wa gbogbo wa láti rí kò máa fi ilé mọ́tálá bẹ̀ wọ́n ah, àwọn eléyìí kí máa ti kí ah, ah, àbàdúgbò wọ́n máa wílẹ̀ fún wa nípa ti dáadáa. Àti sọ Anas náà tún ní ọyàfà. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يتباهى الناس بالمساجد. Ó aṣọ agbọ́dọ̀ kàkíyèsí kan. Ìyẹn ni inú máa ń bí èmi títí gbàgbọ́ àwọn àpáàdì máa ń tọrọ owó káàkiri mọ́sálásí rẹ̀. Ẹ máa dá sílẹ̀ ọlọ́run ilé ẹnì kọ̀ọ̀kan yín fáìn ilé lè fáìn mọ́sálásí ọ̀dà adáàbòbò ìjọsìn ni kì í ṣe ká kọ́ sọ̀tà. Káwa yàwòrán àwọn mèremère sínú mọ́sítì, àwọn tí wọ́n onírù akọ́sù, àwọn tí wọ́n oníláwàní akọ́sù bẹ́ẹ̀ kẹ́lẹ́ gbogbo wọn ti ṣe oníláwàní ibi tẹ́lẹ̀ lẹ́ni tí ń ka fájà lọ́wọ́. Mọ́sálásí ọ̀dọ̀ tí wà ní afẹ́fẹ́ yìnrìn yìnrìn kásí. àánú oṣù tọ́dọ̀ ọdún alẹ́ ṣe tí ó rí báyìí rárá ó wá ókè bó ṣe wà yí náà láàánú tá a sọ yé sọ̀sọ̀ ha nàtàjò ilé ìhà a nídìí ẹ̀ ṣùgbọ́n nǹkan tá a ní bùkátà sí yóò jẹ́ ká máa kó sí àpẹẹrẹ fáyífẹ́ parẹ́ àmì ayé lọ sópin àyẹ̀tàbá àdínáṣó bí màsáàdì káwọn èèyàn máa ṣe èmi òjò ọ́ ìwọ òjò mi nípa mọ́sálásì. ẹ̀hẹ́n kí ni wọ́n ti rọ́dọ̀ wọn àwọn yóò ṣe tọ́jọ́ bí wa náà láti níjẹ̀ láìsí àníjẹ̀ ẹ̀dàkùn ẹ̀tún mọ́ dáadáa káàmù kí ni mọ́ láti àníjẹ̀ ọ́ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ yòrò yòrò ọ̀sọ́ irin irin ah, àwọn débẹ̀ fẹ́ni wọ́n já kíníkà sílẹ̀ báyìí wọ́n á mú kíníkà wọn ṣe kọ̀kọ̀ tí níbi tí wọ́n bójú ojú báyìí. àwọn ìdíbà àwọn ní ó ṣe tọ̀dọ̀ tó wá náà bẹ́ẹ̀. àpẹẹrẹ fáyọsẹ parẹ èyí wá ṣe fáyọ bí ìfú wa nírò lásán wọ́n yóò ṣàgbéwò náà ń sọ wa lára ìkámájò níbẹ̀ o. káwọn má jẹ nìkan tí wọ́n máa fi àpẹẹrẹ nílẹ̀ sí àpẹẹrẹ kẹyìnwá dúníà ní ẹgbẹ́ ìkẹyìnwá dúníà ìpànìyàn pọ̀ káwọn sọ wípé àbẹ́bí ni a máa pààyàn bó ní apá yẹn yóò hàbírù nà àbàkóso olùhàdìrì àgbọ́yẹ hadithu yẹn nìyẹn àwọn ni kábàrò ni ṣùgbọ́n yẹ̀dúrò alátàdìrì ọ̀rọ̀ yẹn kí adé ìsọ́nilára ní ká má jọ wáyé ṣùgbọ́n wá ní òrò ìfẹ́ká yóò bá fẹ́ sàn àwọn èèyàn máa ṣe kí ni o wọ́n máa ṣe fáàrí wọ́ọ̀dù ní ọjọ́ pẹ̀lú mọ́sálásí wọ́n máa máa jẹ orí bẹ́ẹ̀. bákan náà àbíkọ àyíṣà mi rè. عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم أمر ببناء المسجد في الدور أن تنظف وتطيب àtijọ́ ọlọ́run pàṣẹ pé ká kọ́ mọ́sálásí fi dúró ibi táwọn yẹn ń gbé. Kódà àwọn ilé ìlòdì tó gbé ìtẹ́kùn náà. Ṣùgbọ́n a ń tún lẹ́dọ̀ wá nítorí pé ibi tí mọ́sálásí àníbi wà ní ìtẹ́kùn. Làwọn ń gbé ewu kí wọ́n kó gba àwọn òfin ẹ̀kọ́ bẹ̀rẹ̀. Gba àwọn ikú wọn, wọ́n fi ṣe, wọ́n fi lọ́fíńdà sí i wọ́n sì máa tótó rẹ̀ wọ́n sì tàbí wọn tàbí àti rẹ̀. Ìkẹ́kọ̀ọ́ ta ló kéde pé wọ́n sì kú bẹ̀ lọ. Wọ́n ti kó àwọn ibo òkú gbogbo ẹ̀kọ́ náà wọ́n ti tún gbogbo lẹ́yìn ẹ̀ṣẹ̀. Dúùrì yẹn tó lè jẹ́ léèké. Àìlọ́ ọ̀kọ́ wá lọ ẹ̀kọ́ sí gbogbo. Àwọn àrùn ni wọ́n máa kírun bẹ̀. Ilé iná ẹ̀sùn já kéèsì fún wa. Agbájá gbá èmi náà ń nípa mọ́kálá. Ẹ má jẹ́ àti bẹ́ẹ̀ o ìyá ọgbà mọ́sálásí mo fẹ́ kó wà máa ju ilé mi gẹ̀gẹ̀ àti ah, lókè. ẹlẹ́ni òtún bàbá yẹn wọ́n lọ gbé ju inú gbó. ìpèsè lábá yẹn bá wá ní ọ̀fẹ́ kó ẹkú pèsè tó ń kó mílíọ̀nù láti. kò lẹ́nu ni o. akọ síkùkù kálẹ̀sì mọ́tótó rẹ̀ ká túbẹ̀ sí dáadáa. ọ̀sẹ̀ mi tá a máa lò. mọ́sálásí agbọ́dọ̀ sọ̀rọ̀ ìmọ̀ kọ́ má jẹ́ ìbálẹ́jọ́ burú fáwọn ẹni tí wọ́n kọ́. Nínú àwọn àṣàmù tó de mọ́sídùú náà sí ni. Bákan náà, mọ́sálásí lábẹ́ ìmọ̀ọ́rọ̀ rẹ̀ àkóso ẹ̀. Àní ìmọ̀ bí wọn pẹ̀lú lè rẹ̀ Mọ́sálásí pápó wa. Níjọ́ tá a ti rí ìyá ní oṣù báyìí, ó kú sí wa lọ́nà àbálọ́fẹ́ káfà ní ìwà ìtọ́jú báyìí mo sákàrí ní sí kò sí dàdájú mọ́sálásí yẹn ààbò mi ibi ọwọ́ mímọ́ alùjọ́nú wo ní wá bíbà yìí tí wà ní ṣe bíbà yìí àbíjọ́ ta fẹ́ ìdíkà kùtọ́ láti bá pọ́njọ́ ní ìyá ọ̀rọ̀ pọ́njọ́ ọ̀dà ni wọ́n ti kó sí wa lọ́wọ́ ní aago mẹ́ta òru àwọn yẹn kẹ́ni wọ́n ebi náà làwọn obìnrin ọ̀dọ́ àwọn òjò ẹ̀rọ mọ́sálásí mọ́kẹ́ gbogbo ìgbà ní máa ń sọ ṣòkòtò fífò ó ti ṣe súnmẹ́lì yẹn láàdá yẹn ti wà lọ́tẹ̀ láàmẹ́bì nínú adágún lébà òtúmọ̀ ọkọ̀ ti gba láàdá ìtọ́jú mọ́sálásí mọ́ kò sí ìyẹ rárá ọmọ ọ̀gá rádà rẹ̀ mọ́ ọ̀sẹ̀ tún ṣe yẹn ní ẹ̀ẹ́dẹ̀ obìnrin tó lòdì ńlá ìfarabalẹ̀ ń bẹ fáwọn obìnrin wọ́n máa ń rí sẹ́yìn ẹ̀sìn wà lọ. àwọn obìnrin wọ́n tún lé sí ìgbòjì ọmọ tó rí kí lásìkò tó yọ̀ ọ́. wọ́n máa ń rọ̀ wọ́n lọ́rùn jọ ọkùnrin lọ sí ọkùnrin ìyẹn gbogbo níwá farabalẹ̀ ọ̀fẹ́ sí dàbí alára ìdájọ́ ilẹ̀ gíga ọkùnrin gbòrò gbòrò gbòrò ti ìgbálẹ̀ fẹ́fẹ́ kan ṣùgbọ́n obìnrin yóò yẹn yóò fẹ́ sí nípa bọ́sẹ́bì yóò rà sọ sí nípa yóò tún gbálẹ̀ yóò tún fi kílẹ̀ báyìí nítorí pé iṣẹ́ wọn jẹ mọ́ ìtọ́jú ilé iṣẹ́ yẹn máa ń rọrùn fún kìnnì ẹ̀yìn obìnrin máa ṣe o ẹ̀ tí kọ́kọ́ múra bí àwọn ìyàwó ànẹ́bí báyìí ah alhamdulillah abatalẹ̀ àjẹ́ insha Allah ládá yẹn ti rinlẹ̀ òníbi tí wọ́n ná bẹ́ẹ̀dì rẹ̀ ṣùgbọ́n ẹ̀ sí ìgbàládá ọdún mọ́sálásí mọ́ o ẹsẹ̀ tún lọ sí sí èèyàn ni àwọn jìbìlá bu súnmẹ̀fẹ́ lóru àwa fẹ́ mú ìró arábìnrin kan wá wọ́n sì tún lára kùnrin èyí yóò hadith àbí ìfọ́rọ̀ ìlú sàlàyé wọ́n ní dádájọ́ ọkùnrin kan ẹni dúdú àwọn ìmìrá àdán àbókùnrin dúdú àwọn aláìmọ̀kànmọ̀kànkan ní ajájú pé kéèyàn ojú èdè lẹ́lẹ́

ewu tó lágbára jà wọ́n yẹn lọ ọ̀rọ̀ tàwọ́fíì ìpànìyàn ọ̀rọ̀ rìbá gbogbo àwọn kẹ́ni lábàtù bàtù gbẹ́ta. ṣé gbọ́dọ̀ ní lọ́wọ́ lọ́wọ́ bèrè àlámọ̀rí ẹ̀sìn lòdì sí ọlọ́run máa sọ fún lóòdì ẹ̀dọ̀ síjú rẹ̀. ìkẹ́ntì àwọn èèyàn gan ìyẹ̀dí káwọn ń kọ́ láwọn fi sọ pé obìnrin lè ṣe kí ni ó nípa bẹ́ẹ̀ wọ́n ní arákùnrin dáwì ìlànà ẹ̀kún mọ̀ ìmọ̀ ìlẹ̀ máa mọ́jú tó mọ́kálásí ọkùnrin sì lè so obìnrin lè ṣe tó ń bá kẹwàá báwọn ọkùnrin ó lé máa ń ní ìyá ṣọ́ọ̀ṣì yẹn lẹ́ tẹ́ báà náà ní ìyá mọ́kálásí àbí bàbá mọ́kálásí àbí gbogbo àwọn dáadáa yìí ti ń kú ooru àjà kárí nígbà tá a fi kí oníjẹ omi ní mọ́sálásí ọjà àwọn bàbá kẹfìlẹ táwọn àgbọ̀njú wọn wọn máa parí níkàlẹ̀ ìgbà yìí àlè mọ́pà àbájúmọ́ ọ̀kan bàbá kan náà ni wọ́n pè ní dáwúdà àwọn àgbàlárúgbà wọn sì ń dá bọ́ọ̀lù lórí ká lè láàfin dá pàdà ọlọ́jà ni ọ̀dà gbà ara ìdàgbà wọn wọn lọ́ọ̀rù àwọn bàbá rẹ̀ kò sí bàtẹ́lẹ̀ nílẹ̀ ẹ̀sẹ̀ ní lónìí. ìdè tí ti bó o ìjà èyí ló mọ́tò láti ọjà bẹ́ẹ̀ ló. mọ́tò láti ẹ̀mí mọ́tò ju mi ní gbogbo ìgbà. èrò nǹkan ò sì ní bọ̀. bàbá ìmọ̀ mú un tí bàbá lé balógun tí wọ́n bá ti dé lásìkò dáúdà wọ́n bá ti pè bára báyọ̀ ó gbé òun sí ni wọ́n ti sọ fún fábíkò tó ní ẹ̀ tí wọ́n wọ́n èèyàn bá wọ́n wọ́n yìí ìgbà tí à ń gbọ́njẹ́ èdè ẹ̀rà bára fún àtàwọn bàbá yìí nílé àwọn ọmọ tó wọ́n nílé o because àbà wọn látùbá wọn ní ìṣáyẹ̀ sẹ́yìn ọ̀dá òtì fún wọn nílé àbò onídá àti wọn nílé ní ọmọ obìnrin táwọn àgbàlagbà yìí ti wá o àwọn tàbí takùkù àwá o ọ̀dáàmù lè mọ́sí jìdì láwá àwọn bá tọ́jú lé ọlọ́run ọba àwọn kìíní yìí ti kú o wọ́n ní arákùnrin yìí àbárábìnrin yìí máa ń gbójú tó mọ́sáàsì lọ́tọ́jú ẹ̀ lọ́fọ̀ yóò lù yóò sí gbogbo ẹ̀ قال النبي صلى الله عليه وسلم عنه أقل مال bí ọlọ́run bá béèrè láti ṣe lè mọ́ gbọ́dọ̀ dágbò jàn náà mọ́ ìdáwà hmm. kan Dr. Ahmed Umar nínú dáadáa tí ń bẹ lára àwọn ọ̀gá tó kọ́ láì fi ló jẹ́ fólù kọ́kọ́ má mi kọ́ ní akẹ́kọ̀ọ́ lébi. àwọn ọmọ mi ní sùúrù gbà mú sọ pé gbogbo àwọn fọ́tí kìnnìkan yìí ẹni tí gbàgbé orúkọ wọn kéré wọ́n ni àwọn àà gbàgbé kí n so olùkọ́ tó tọ́ nìyẹn ẹni wọ́n bẹ̀rù sí máa pẹ̀lú mọ́sálásí ànẹ́bì tó àtúnṣì dá wọn mọ̀ ní kọ̀ọ̀kan ìjọlọ́wọ́ abẹ́rẹ̀ ah, àbí ìyá tó ń tọ́jú bíbà yìí dà ọba ni ọmọ àti kú ẹ̀yà ọlá. ọlá àfàlàkùnkò àádẹ́ntùnú àrẹ̀dàntùnú ní. òjíṣẹ́ náà ní bíi ó ti ájẹ́ tẹ̀ sọ di mímọ̀ fún mi kó kó ẹgbẹ́ ilé mọ́. dúlù dúlù ní alákọ̀bìrì. dúlù ní alákọ̀bìrì. àwòkọ́lá kọ́bìrì ha. kọ́bìrì ha ẹ tọ́ka mi sísàárẹ̀ ọkùnrin yẹn àbókìnrin yẹn. Àtàrà kọ́bùrà ọwà lọ sàárẹ̀ arábìnrin ni. Ọ̀pẹ́lá alẹ́ ìhà. Ọwà kírun mi lára. Kódà wọn ló sọ̀rọ̀ sọ pé sàárẹ̀ èyí ti tó kírun sí ìtìdá òkùnkùn ni. Ṣùgbọ́n pẹ̀lú ohun mi tí mo kí sí ìyá ọlọ́run ti kà mọ́lẹ̀ lọ. Bó ti wà ní jàmá, ọ̀wá súnmọ́ fẹ́sà lọ́jẹ́ ká nẹ́bí sọ̀rọ̀ àná. نجدي العلامة محمد ناصر الدين الألباني رحمه الله هو تفيدهم لأنه شرع أحكام الزنائل وبدعوها أوانا لي كيون سكارين كارقام خصي جاني كم معلم آه هذا كلامه هذه مظلة في مسلاه abala mẹ́rẹ̀ ni ọlọ́ fún òkú nínú ibi sáré bẹ̀rẹ̀ náà. Ní ìpè sàlọ́jọ́ olùsọ ọlọ́run padà. Ṣùgbọ́n gbólóhùn sáré yìí ló kó kú àlẹ́bí ló délé mi. Mọ́rùn-ún mi tí mo kí ọlọ́run fi tàbọ́lẹ̀. Àwọn ọmọbìnrin tó wá lè jẹ́ mọ́lẹ́ àwọn akákẹ́rù sí la. Tó nípa bẹ́ẹ̀ kí la fẹ́ fàyọ̀ àti ká máa ṣètọ́jú mọ́sálásí sí olórí iṣẹ́ tó pàtàkì. kódà wọ́n lè jẹ́ ọlọ́run á àmọ́ wà bẹ́ẹ̀ jẹ́ máa rí ọyá bọ́ sí àdéhùn hálẹ̀. عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى نخامة في قبلة المسجد. قال الله لي نخامة كلمة tí wọ́n tún sí peter máa ń kọ ìdúgà lọ́nà nínú mọ́sálásí. ọ̀gọ́dìbà hàtà lọ́rọ̀ wájú. ìṣọ́lọ́ bínú títí tó tó rẹ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀. فجاءتهم امرأة من الأنصار فحكت wọ́n ní bóbìnrin kan ti dé àṣẹ́sẹ́ ẹ̀yìn obìnrin ní ẹ̀yìn tẹ́lẹ̀ ní máa lọ mọ́sálásí ọ̀sọ̀tẹ̀ ẹ máa lọ ẹ máa lọ mọ́sálásí ẹgbọ́ ọjà àtìkù iná bá tí ó lú wa ọ̀já àti òmùrá àtọ̀rọ̀ obìnrin kan bá wá bà nẹ́bí nínú àǹsọ̀rọ̀ nínú àwọn àǹsọ̀rọ̀ àkẹ́ta ó wá àkẹlẹ̀ bẹ̀yẹn kó fẹ́ ọ̀họ̀ kó fẹ́ ọ̀yà. جعلت مكانها خلقا Ṣé àrà tó bá dá sí ni pé ọha kó fẹ̀ kan, ó wá mú túra rẹ̀ olóòrùn dúdú ọmọ títí kẹlẹ̀ fẹ́ wà. قال رسول الله صلى الله عليه وسلم ما أحسن هذا أجد الله وعلي في تعجب ما أحسن هذا kí ló ti di aṣọ ohun tó ṣe yìí àtúbìnrin máa ń lọ mọ́sálásí ẹ̀ ní àwa ewu sẹ́lẹ̀ ewu sẹ́lẹ̀ adájọ́bìnrin lọ sí. lágbàgbọ́ ìfarabalẹ̀ ń bẹ fún bèrè ẹ̀rì fọkùnrin tó bá jọkùnrin ni yóò hàkí ní ẹ̀kọ́ mi lọ yóò gbọ̀n ó ti bá bẹ́ẹ̀ lọ obìnrin tún tẹ̀ mú ayẹyẹ tún tẹ̀ lọ mú túra ní ọ̀rọ̀ rẹ̀ tún tún wọ́n mo ti sọ̀rọ̀ wá dùn àmọ́ àṣàna àràdà ẹ̀yin obìnrin tẹ̀yìn ọ̀wá ẹ̀bùkẹ̀lẹ̀ bẹ̀kú níwájú kiri ẹ̀jẹ̀ bisikíìtì mọ́tàlásì kọ́ àtẹ̀pà aláboyún ni yàn wọ́n lè lọ́mọ lọ́jọ́ ìwọ lọ́jọ́ ẹni ó gbé koran fọmọdé kó ya àbóṣe bálabàlà ìwọ́lọ́lẹ̀ èyí tí obìnrin ọmọ bó ṣe débẹ̀ lòun ṣe tọ́jú rẹ̀ èyí tẹ́ wá bọ̀ ṣe débẹ̀ ọjọ́ ẹ̀kú bẹ̀ tẹ́ bá àwọn obìnrin bá dìde ni wọ́n wà ní ìṣẹ̀rọ ọlọ́wọ́n báyìí ẹ̀yàn ọ̀gá ìwọ̀ sáwọn òṣèlú òṣèlú wọ́n ti wọ́n dẹ̀ jókòó láàrin wọ́n sì dìde lọ lébẹ̀ nítorí bẹ́ẹ̀ dákùnrin jáde àtúnṣe abala yẹn حديث عن أنس بن عن أنس بن مالك رضي الله عنه وهو عم إسحاق قال بينما نحن في المسجد مع رسول الله صلى الله عليه وسلم إذ جاء أعرابي يعني قام يبول في المسجد وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم مه مه آه، ẹ̀rí fọ́bẹ̀ ìjọ bí kéèyàn sọ pé kéèyàn ká ìlò tán ìtumọ̀ rẹ̀ ń pé ó kú ó kú kéè kéè ọ̀yà. قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسلموا Àrọ̀kú hàtàbàlà. Àwọn tàbí máa fẹ́ ní ẹlẹ́gbẹ̀ẹ́ tó fi parí ìtọ̀ yẹn dáadáa. Mà iná Rasulullah sallallahu alaihi wa sallam dáa. Lẹ́yìn ìgbà yóò ti sọ́lọ́run wá ké sí láwọn òkú yẹn fẹ́ wá. Ọkọ̀ọ́lẹ́ Ọwá sọ fún pé. Ìnà هذه المساجد لا تصلح لشيء من هذا البول ولا القذب. Lọ́bọ́wọ́, ó kò ló ti dé sí ọ̀tọ̀, sórí mọ́sálásì, إنما هي لذكر الله عز وجل والصلاة وقراءة القرآن. mọ́sálásí yìí rántí ọlọ́run là máa ń ṣe ń bẹ̀ àti máa ń kírun bẹ̀ àti máa ń kíkọ̀ àmẹ́. كما قال رسول الله صلى الله عليه وسلم قال فأما رجلا من القوم فجاء بدلو من البيت فشنه ah, عليه. ìjọ lọ́wọ́ wá pé sọ́kùnrin kẹ́kẹ́ kọ́ lọ bobi díìlì náà wá wá dà sórí ìfọ̀rẹ́. kí ni àkókò bíbà yìí títọ̀ bá dà sí mọ́sálásí kì bá yọ jígà ọ àwọn afúlẹ̀ lẹ́lẹ̀ látẹ̀lọ kó yé pẹ̀lú wàhálà ẹ̀mọ́ kan nìyẹn kí láti o àdàbí àdàjàmá ó bá jẹ́rìí táìsì yìí ń kọ́ lùdájọ́ ilé wà ní àwọn tẹ́rà tí bàbá òsèmí ìfẹ́ẹ̀fẹ́ tó ń pè ní fíkíhù nẹwà rẹ̀ fíkíhù nẹwà rẹ̀ àgbóyè èsì nípa àwọn nǹkan tuntun tí ò sí inú tákàdá tẹ́lẹ̀ ọ̀dà ọ̀gàlágbà àtọ̀lé oṣù mọ́sálásí láti ṣe pọ̀ ọdún mọ́sálásí mi mọ́sálásí kíláàsì àfòmífọ̀ ánù ní ẹ̀mọ̀ kan dá ní síbẹ̀ ẹ̀wọ̀n òfífọ̀ kíkọ́ sí ilẹ̀ yẹn ebútù kò rẹ̀ ó ti ń sìn ètò tó wà lọ pé wọ́n dá mi síjọ́ yẹn ni ọwọ́ àdọ̀bí pé ọ̀hún pé ọlọ́ọ̀sẹ̀ báwọn obìnrin sálẹ̀ ọwọ́ àyíkó ilẹ̀ yẹn ò lọ́lọ́ sẹ́ bá wọn kálẹ̀ láàpòmí àkùwà ibi títọ̀ yẹn wá kódà àwánù ẹniyẹn tọ̀ àti rẹ̀ bò kọ̀sẹ́nì kẹ́kẹ́ mẹ́ ó ti lọ àbá bá kẹ́kẹ́ ní nítorí pé fáà kí nǹkan bá ti jẹ mọ́ ààyè kan káàkiri òun tààrí pé bákan náà حديث عن سلاه بن مالك رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم البزاق في المسجد خطيئة Ọ̀kẹ̀fàrọ́tùhá dàfnúhà. Mọ́ ìfẹ́rẹ́ rẹ̀ wọ́n ti gẹ́yàn rọ́ pẹ̀lú ìyẹn ní mọ́sálásí kútú. Wọ́n tún kẹlẹ̀bẹ̀ sínú táìsì sí báyìí. Dípò bẹ́ẹ̀, mo tí wà ṣe ni pé wàá wá akásì. Ọlọ́ àṣepọ̀ nítọ́ ni ẹ́, olùfẹ́ra lọ. A lọ wá agolo kan. Ó ní kọ́fà tàbí kí n tó lọ́mọ rí bá fi wọ ikọ́ yẹn sí wá sí àti ìsúná pọ̀ ẹ̀ gbogbo ó ti parí tó ti balà lọ́wọ́ àti tí ó gbé ọba mi ẹ̀ fi àdúgbòdè lọ́wọ́ kásìkò tó tóbi dáadáa ọkàn ọ̀rọ̀ sílẹ̀ ọ̀rọ̀ sílẹ̀ báyìí ó ju ìsàpamọ́ rẹ̀ ibi tó ti padà parí ọ̀nà tí o lè sọ nínú òṣùmọ́ mi bàyí wọ́n wà láti kẹlẹ̀rẹ̀ sí ẹgbẹ́ ara rẹ̀ ó ní ìfẹ́ ìsìn mi bàyí àbárò bíi èébú ní ọjọ́ ẹ̀fà àtàbùkọ́ حديث أبي ذر الكفاري فيه عن أبي ذر الكفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال عرض علي أعمال أمتي حسنها وسيئها إن أبي ذر إليك يا Ọlọ́run ọkùnrin àmì lójú rẹ̀. Gbogbo ṣẹ́ ti jọ ẹ̀mí ṣe, èyí tó dábẹ̀ ní ọ àti tí ò dábẹ̀. وجدت في مسا... في محاسن أعمالها الأذى يماط عن الطريق. Ọmọ wa rí iṣẹ́ kó dájú tí jọ mi ṣe, òun وجدت في مساوي أعمالها أن النخاعة النخاعة تكون في المسجد لا تد... لا تدفن. Ẹ mọ wá rí pé tó jẹ́sẹ́ láàbí jù síjọ mi ṣe mo nínú káà ẹlẹ́bẹ̀ síjọ mi tu sínú mọ́sálásí tí wọ́n wá rọ̀ pẹ̀lú ọ̀rá bí síìtì náà mẹ́fẹ́ o àìdáni o àti ètò ẹ̀fà àtọ̀rá súùtì àwọn ẹ̀nà mẹ́fẹ́ o tó bá ní ọ̀sẹ̀ lónìí lábẹ́ tuntun tọ́nà tún ni àtọ́lá ìbùnà ọ̀nà. عن عبد الله بن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى بصاقا في جدار القبلة. wọ́n lé òjíṣẹ́ ọlọ́run rí itọ́ tí wọ́n tún síbi ògiri káàkọ́ júdà. wọ́n wá ha kó bẹ̀. ثم أقبل على النبي. wọ́n wá fèsì àwọn èèyàn báyìí fi ọ̀sán báyìí fi. إذا كان أحدكم يصلي. lẹ́yìn kọ̀ọ̀kan ní bá ń kírun lọ́wọ́. لا يبصق قبل وجهه. ó má sùn tó síwájú rẹ̀. فإن الله ìdá ìlàwájì yìí ìdá sọ́là. nítorí pé lóun bẹ níwájú rẹ̀ yẹn nígbà tí mo lọ. lórí tó wáá bí nìkan lọ́ba àpọ́nlé o tọ́ba jẹ́ bí wọn ò tí ì pa rárá. wọ́n bẹ̀ ti sàmì ẹ̀ bí mọ́sálásí wọ́n bá máa tún kẹ̀kẹ́ wọ́n bá ti wù ẹ̀. ó gbọ́dọ̀ tún síwájú ẹ̀ ìtọ́jú tó kọ́ nígbà yẹn ọlọ́run ló fojú kọ́. حديث أبي هريرة عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قاء نخامة في قبلة المسجد wọ́n lè kúrú kẹlẹ̀bẹ̀ kẹ́ níbi tá dojú kọ mọ́sálásí أقبل على الناس àwọn afẹ́ṣẹ́ àwọn èèyàn báyìí pé ما قال أحدكم يقوم مستقبل ربه فيتنخح أمامه ọ̀ kí ó sẹ́ni kọ̀ọ̀kan yín tó máa kọjú dẹ́lẹ́dàá rẹ̀ láì mùsẹ́kìdì la rọ́bì yìí yóò kọjú dẹ́lẹ́dàá rẹ̀ yóò أيحب أحدكم أن يستقبل فيتخنع فيتخنع نعم فيتنخع في وجهه ẹ̀rì kọ̀ọ̀kan iná ẹ̀bí fẹ̀rẹ̀ ẹ̀rì tí àwọn ọ̀sán mẹ́tọ́ máa ń hùwà bàjẹ́ kan wọ́n bá wà lọ́dọ̀ àwọn ìbáwọn àti aláìwà bàjẹ́ ni wọ́n padà máa ń di àlébù tó tóbi Ẹni gbogbo àwọn fẹ́ inú àìlẹ́kọ̀ọ́ ni wọ́n ń pè. Kò sínú àwọn àìrìyà ni ó ń tọ̀ wọ́n ní ẹ̀kọ́ Islam. Bẹ́ẹ̀ni, because ìranù tí ń ṣe yẹn ó ti ń kí nira bá akẹgbẹ́ rẹ̀. Ẹlòmí ọmọ afojú ya fótó bó ṣe ń àfún pé kẹlẹ̀bẹ̀ kẹ́ ń kọjá lẹ́gbẹ̀ẹ́ kan síbẹ̀ kan lára ẹnu rẹ̀. Ẹni yóò ti máa kọ bí ṣe ń ṣe yẹn. Ẹlòmí lè sílẹ̀ mẹ́wàá ẹlò ní ìtúwà bìtì ń kí wọn adà ọ̀dà tí ọba sí ni ẹ ó pọ̀ sí ààrẹ títí gbogbo rẹ̀ nẹ̀rẹ̀ yẹn bí yẹn bá tún pé àṣetá ní olówó sí níbi pé tó bá ṣe láyà rọ màá ní ẹ̀rẹ̀ tó bá ń kírun lọ́wọ́ yóò ṣe báyìí gẹ́gẹ́ òṣèré rédíò ẹ̀ sì sọ ẹni ẹ̀ dáadáa gbogbo wákàtí máa ń rẹ̀ láyé rẹ̀ yóò dà sí sí ìgbà tí wọ́n ń sùn lọ́wọ́ àṣà ìbọn náà máa lọ́dọ̀ wọ́n máa fi kiri kẹwà rẹ̀. àwọn onírí o ẹ̀ka ìlú ọmọ àmọ́ wọn lọ́dọ̀ olóṣèlú tó kọ́ bẹ̀rẹ̀ ẹ̀fẹ́ tẹ́lẹ̀. ó ní gbogbo nǹkan tó dá sí báyìí kọ́ Islam wò kí ẹ̀ má máa ṣe ọ̀rọ̀ bá dà mọ́ mi ní ẹ̀rọ ọ̀dọ̀. ìlú òtún máa ṣe ó lè ìlú òtún máa fún mú. kí wọn ò tún kẹlẹ̀ bẹ́ẹ̀ níwájú ti ẹ náà sẹ́nìkẹ́ bá ṣe kódà kó ti dẹ̀gbà kọ́ máa bímọ yọ́n láì sílẹ̀ pé ẹjẹ́ òní tó ń ṣe níwájú mi ló ń ṣe bẹ́ gbogbo wa lọ lọ́wọ́n bá sùhánà bọ̀ tààrà bẹ̀ síwájú ọlọ́run nítorí ó fẹ́fẹ́ rẹ̀ bó kẹlẹ̀ bẹ́ẹ̀ ni mọ́lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ rẹ̀. Fa ilẹ̀ méjì pẹ̀lẹ́ kúlẹ̀ hẹ́tẹ̀dà. Tí ò bá ti wá rí ìjó kù kẹlẹ̀bẹ̀ sí níbi àtẹ́lẹsẹ̀ rẹ̀, ó ti báyìí. Àwọn sọ falọ̀kọ́ sí. tó ha. Ó ti sọ bá ti wá wọ́n kẹlẹ̀bẹ̀ sínú agbátìfù rẹ̀ yẹn wọ́n wá sùn nira wọn báyìí wọ́n máa dùn pé kí wọ́n máa sàn jáde lápò ẹ̀ ó ti ń sì ó kò jọpọ̀ dáadáa ó ní ọ̀sẹ̀ kí ni sún mọ́ mọ́sà àbá ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ akásìkò tó wọ́n kẹlẹ̀bẹ̀ sí yẹn ó mi kọ́ ó fi nura wọn papọ̀ báyìí ó fi nura wọn papọ̀ báyìí ó ti bẹ́ẹ̀ ọ̀sẹ̀ wa tọ́jú ẹ̀ sápò rẹ̀ gbà akírun tán ọ̀là ọmọ bó ti tọ́jú akásìkò onítọ́ rẹ̀. بكر حديث عبد الله بن سليم مولى شداد بن الهاد عن أبي عبد الله مولى شداد بن الهاد أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم سمع رجلا ينشد الضالة في المسجد ẹni ọba gbọ́ tẹ́lẹ̀ kan fi ohun tó sọ wẹ́lọ̀ nínú mọ́sálásí aláwọn ya máa wá bá wa aláàjì ọmọ kan sọ ọdún ní ẹ bá sí ẹbí sẹ́nu yóò sì tún lọ́sọ fẹ́ líri wọ́n ni àyọ́ ẹ̀rọ alájẹ ìwòlẹ̀ à yìí ọmọ tí ní òní sọ láti ra ní mọ́sálásí tí yẹn bá gbọ́ lọ́wọ́ àlẹ́. Súnlẹ̀ tó sì pẹ̀lú ẹ̀mí, ní dá kan, kò innal masajida lam tó bí lẹ́yìn. nítorí pé wọ́n wá fún ọ̀kọ́ fún àwọn wá kéde. Ìgbàgbẹ́ bí mo fún nǹkan yẹn máa sọ nù. Ẹ̀dẹ̀ lọ kọ́ gbègede kan sádùúgbò yìí. Ẹ wá so àwùjá sílẹ̀. Ó ilé iṣẹ́ rédíò náà ti wà. Ìbàdàn lọ́ lọ ìlú torí ọlọ́ bẹ̀rẹ̀ ti lọ kéde inú àkẹ́wìn masjid àìkéde mutọ́ sọ̀nù ní kíní ọ̀ inú mọ́sálásí amúrùkùn sàáyé bàdé àbí ìyàgbẹ́tẹ́ أن رسول الله صلى الله عليه وسلم أنه عن تناشد الأشعار في المساجد. أنا أقول لك قرين مصلاتي. وعن إذا لو جاز ìlú pẹpẹ ọdún ọmọsálásí ẹgbẹlódé àwọn bá àgbàlá sí i. àlẹ́ àwọn ẹ̀rọ kọ́ inú mọ́sálásí ọ̀yà. wà á lè báyìí rí wà lè ṣèrọ ìfè. láti bọ̀dọ̀ sí kátàkárà ní mọ́sálásí. wà á ń yà hàlà ọ̀nà sùn fi hìyàwó mẹ́lìjúmọ̀ àti ọ̀bìlà sọ̀rọ̀. kò sí bọ̀dọ̀ sí jòkó kí a máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ bí irú báyìí ìjọ ìjùmọ̀ gbogbo ní pàṣẹ ọ̀rọ̀ ìjùmọ̀ bí ìkátà kí èsì rẹ̀ àwọn ọ̀rọ̀ tó pọ̀ sùn láti ìlànà ìjọba ìjọba हाँ जी सर Thank you lílọ kan. Halkọ̀. Kí èrè, àwọn ọmọ ọlọ́yà ní kó fẹ́ pàwọ́ ẹ̀ káàkiri. Tó bá ní àdúgbò tó jọ ọ̀sẹ̀ tó kú kú máa rí tó bá mu lọ́dọ̀ àwọn ìlú ní lágbá nìkan làwọn máa ń sọ wá ipa òṣèlú yorùbá máa mú ọ̀rẹ́ ìgbẹ́ ìkọ́kọ́ lágbá tó yẹ sí. ṣé ìtàn ṣe yẹ lọ́wọ́ tí màmú máa padà kọ́ lágbá wá wá. ló ti kọ́kọ́ sọ ní yorùbá. ẹ̀rí nípa pé ṣé ó burú bí ìmọ̀ ọ̀hún gba owó ṣùgbọ́n mo ń ṣàlàyé ni pé ìmọ̀ọ́mù gbọ́dọ̀ torí owó kò kọ́ mọ́sálásí. Láì pé wẹ̀ kúkú wá ń ka àwọn tó ń kọ́ mọ́sálásí káàkiri kan tó ń wo alọ́fẹ́ kó mọ́ta lólórí. Kò sì burú káwọn jàmá rò pé a fẹ́ máa fún ìmọ̀ọ́mù ní ìkẹ́lá rẹ̀. Mọ́mọ́ ohun tí èèyàn mọ̀ pé wá ká owó òun kọ́ ah, ẹ̀ ní máa fún mi lówó oṣù kì í ṣe àwọn ọ̀rọ̀ àjùmọ̀ dágbẹ́sì ìṣòro ìṣòro rẹ̀ mọ́pò burú káwọ́ pa fẹ́ fún ìmáàmù lọ́wọ́ ìdílé rẹ̀ sí ìkẹ́kọ̀ọ́ ti rí bẹ̀rẹ̀ rárá ìmáàmù ẹgbẹ́rún sọ pé orí owó tí mo fi fẹ́ wá wá sí ìwọ̀n ìjọba wa sí ẹ wá rí tó níbi hálùkọ̀ tàbí ó síbẹ̀ rọ̀ kí lẹ́sẹ̀ rán wọn létí tẹ́lẹ̀ láti ọ̀sẹ̀ fún pàtó sùn tó ti ní kí ìfọ̀ àlàkùn náà. So nínú nǹkan tí àwa ti wà lórí pẹ̀lú àdéhùn ìdúró tí dáhùn àhásà òun ni pé ká má jẹ́ kí láṣọ wáyé gbogbo orí pé máa ń mú sí fún wa. Ó yẹ pé gbogbo apáta àsùnkáwa ní ìbánisọ̀rọ̀ tí wọ́n fẹ́ sí jọ yẹn lẹ́nu ìjọba wa. Ìlú ìlú máa ń ṣe lọ́dọ̀ wa ní báyìí náà ẹbí máa ń mọ̀ ní ìlú lórí ọ̀sẹ̀ ta kó síbẹ̀ ìyẹn ní Àwọn kíyàn ṣe ń di kìíní ní tí bá tó wá rí ṣe ń di ó léwu. Hánà ọmọ ìyá pè ní fún kẹfẹ́ wípé mọ́mù yóò kà kí lásán. Ṣùgbọ́n lòun sọkọ sí wáàlì. Ó ṣe díẹ̀. Àfi tí bá kàn rí wípé tó àwọn èèyàn tẹ̀ fi sàǹfààní gbogbo ọmọ lọ bẹ́ẹ̀ gbọ́mọ àyẹn nìkan ló ti wà nù kò sí gómìn láwọn èèyàn lè lọ tọ̀ èèyàn lè ṣe bẹ́ẹ̀ kọ́ sáwọn èèyàn láǹfààní kí wọ́n mọ kí wọ́n bí ayọ̀ àgbẹ̀sùn láfẹ́ rẹ̀ yóò lọ́wọ́ àlàyé. ọlọ́run bọ́ a máa ń nípa òdodo tá a ká sọ òun ni ọ̀rọ̀ kan tá a máa ń sọ táwọn ya máa ń kó ti pọ̀ jù ìyẹn lè ní síìtì nítẹ́ ọ wọ́n bá ní kílẹ̀ rí wa sàárè ó jẹ́ rọ̀bí ọ̀hún òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam múlẹ̀ ń wà wọ́n jọ mọ́yàn níbi kan náà ni àtòjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ló fi já sí sí nígbà tó wá jáde láyé tí wọ́n ti sàárè rẹ̀ tí wọ́n ti dàbẹ̀wò òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní kí wọ́n lọ gbókùtà wá ẹni tó lọ gbógun tó lè dágbé ìdíjọlọ́wọ́ afọ́ bẹ́ẹ̀ torí wọ́n ló ti ọlọ́wọ́ ẹni tó lágbára ní òun ìsọ̀rọ̀ wọn agbé òkúta wọn agbé síbi ìgbèrè arákùnrin yẹn àwọn yẹn wá bè lọ́wọ́ ìdíjọlọ́wọ́ kó ti jọ́jú bẹ́ẹ̀ ní mọ́kẹ́ ní kòkòtà yìí bẹ́ẹ̀ kí lè fi máa mọ àwọn ẹni tí máa sí ń pẹ̀lú àwọn ará ilé mi tí wọ́n bá tún ọ̀rọ̀ mi ò tí yẹn lè ìtẹ́ láàrínmára àwọn ẹgbẹ́ wọ́n sọ pé wọ́n pàrà ìmọ́kọ́ra àyè sọ̀nà ti pọ̀ kan láyé ń bíbà yìí gan ìlàpá ń bẹ láàrin dáhùsù ìwọ̀n tó sì súnmọ́ ní pé ó wà mẹ́rin yóò jẹ́ nípa lò jẹ́ náà kò ní sẹ́ni ibi tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rere mọ́lọ́wọ́n yẹn láàrin ẹbí ibi tí gbogbo ẹ ti dàrú dàpọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀bá wọn alùsùn náà ni wọ́n mójú tó iṣẹ́ yẹn wọ́n máa mọ àwọn òní wọ́n gbé wá ẹ̀mí ìkírùn ilẹ̀ ẹ̀fẹ́ ládùúgbò wọn ti gbé wá wọ́n ti filẹ̀ kọ́ṣọ̀ sọ àti wọ́n yọ yàrá kan sẹ́yìn ilé àwọn bọ́sọ̀tà ẹ̀ tọ́ba mi kèsè torí pé ọlọ́run sì ti kẹ́kọ̀ọ́ mùsùlùmí ọlọ́run mi ó lè lápá dáadáa lórí ọ̀bá ní lápá ló jẹ́ ká máa lọ sí tètè rí ìgbà tí wọ́n sì sin bàbá jábẹ́ọ̀ àpọ̀mẹ́nìkan ẹ̀rí wípé jábẹ́ọ̀ láàzọ pé náà wọ́n ẹni rí àtẹ́ni rí náà dìbí ìgbólóhùn fẹ́ kí bàbá òun dá sáré ní àti àtọ́bàrà lọ́wọ́ kù àrẹ́ mà wọ́n tẹ̀ dá sáré ní ìṣe mo fi hàn pé àgbẹ̀dẹ́ yẹn ọ̀dọ̀ jẹ́ aládùúgbò náà ó ti ṣe ó àti pé bẹ̀rẹ̀ ní ilé níbẹ̀ yẹn ilé wa ni ilé wa ni ilé ìkẹlẹ̀ fún Ah. ìdọ̀tí àbí kìí ṣe tọ́ tó bá jẹ́ dọ̀tí àgàgà ewu tó lè ṣèyàn ní ṣùgbà bí òkúta àbẹ́ ẹ̀ẹ̀kẹ́ làǹfààní wà fún yẹn láti bọ́wọ́ gbájà lọ lẹ́yìn ẹ̀kan yẹn ọ̀pọ̀lọpọ̀ ṣe mọ́ ẹ̀ka pẹ́lú tó bá ti tayọ ẹ̀ka mo bèèrè nì káàkiri máa tẹ̀lé lórí o ìrọ̀rọ̀ náà ẹ̀sìn ọkọ̀ nípa ìrọ̀rọ̀ ọ̀kan náà. ìjọ tí èèyàn bá dànù ni wọ́n wá jẹ́bi ẹ̀kí ìjà nìyẹn kẹ́kọ̀ọ́ rí bẹ́ẹ̀ káàkiri ní ibi náà. Thank Rồi, lại bà. èyí rẹ̀ ń kí náà ẹ̀ ń lọ nílò rẹ̀ lọ. owó ibi ìlàmìsẹ́ ta ló nílò máa wọ́n ti yàgbẹ́ sí máa lọ́sẹ̀ tí lọ́jọ́ ẹ̀ríká tó ṣe ohun dáa sọ ọdún tí mọ́ mù ní wọn ò ní ìkẹ̀kẹ́ tó ń pín tí ìyàjọ́ gbàmọ́lá sí ọmọ àgbò sójú wọn mù ní òníyẹ́ wọ́n sì fún àtúmọ́sá sí ṣe nígbàlẹ̀ ní 20,000 wọn ò lè fún mọ́mù 10,000 lóṣù ojú ọ̀nà ẹ̀ rí àwọn atajóbìnrin ẹjá dìde wúyà ẹjá yẹra wa ní ṣe iṣẹ́ ìná ìgbàlẹ̀ ìtumọ̀ṣe pàyàkì aago mẹ́ta òun fa kí ẹ̀dẹ̀ máa ti bẹ́ẹ̀ lójoojúmọ́ kọ́ máa jẹ ọjà tí ìbá sì bàbá lọ sunú mọ́lá ní ẹ̀là sí ìyá ẹ̀ tó tù ìyẹn àtẹ́yìn ẹjá wa ní ó tòṣè ní dé fúyà ká máa mójú táwọn nǹkan wọ̀nyẹn táwọn ọmọ wa bá wa lórí ẹ̀ wọ́n mọ̀ pé sí olórí bẹ́ẹ̀ ká máa ṣe ọlọ́mọ tó wá padà kẹ́ wa gẹ́gẹ́ bí ara ẹ̀jì ti sọ káwà sí wọn mọ́sálásí láti ṣe ẹ̀kọ́ láti gbà ẹ̀ káwà máa tọ́jú rẹ̀ ẹ̀ tí mo sọ náà pé báwọn ọ̀yà chọ́ọ̀chì ṣe wà gbogbo ìmùsùn olóòsà ibi náà ń pè níbi òrò yẹn ó sì ní láti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí kódà àwọn ìyá tó di arúgbó kù jọ kò sígbà kan kí nǹkan máa kú lọ́tà bí yóò sá ní nǹkan tó sàwọn ìyá ṣọ́ọ̀ṣì ó yẹ kí àmọ́sálásí náà máa wà àti bàbá àmọ́sálásí ìdínà àfẹ́rẹ́ mo ti bá mọ́sálásí ọjà àwọn bàbá tí mo dákọ̀ yẹn àwọn bàbá àmọ́sálásí ẹ̀kọ́ dára máa ń gbọ̀n bàbá àmọ́sálásí ni làwọn máa ń gbọ̀n bàtà ń padà gbọ́n tà ń parí ìdájí làmà tún wọ́n bẹ̀ mọ́ aláwọn náà padà tún lọ́mọ náà ọmọ tí àjọ ń kéwú mẹ́rin tó bá nìyẹn ṣe rí nìyẹn sọ́lá ẹgbẹ́ ẹgbẹ́ ilẹ̀ ń sọ ìdọ̀tí wọ́n pè ìyàtọ̀ gbẹ láàrin ìdọ̀tí àtẹ̀gbẹ́ ìdọ̀tí dèèyàn máa ń dá síwájú mọ́ fi ọkọ̀ tó bá jẹ́gbẹ́ má ti rún gbèsè gbè wá tó fi bẹ́ẹ̀ ní ṣùgbọ́n bá jẹ́ ìdọ̀tí ní pàǹtí ni mo má bẹ̀rẹ̀ pàǹtí wá tó bá jẹ́ pàǹtí ẹgbẹ́ àdánù ẹgbẹ́ àtẹ́gbẹ́ oṣù tó jẹ́ pàǹtí ìgbà tó kò sí ìdí èsì. ọ̀ kíkó ní ti iwájú ta sọ nílé ẹ̀gbí làwọn kẹlẹ̀bẹ̀ ó ti ébí sí i so pàtí ẹ̀rọ ìgbà tó kò sí. ok títí là lórí èèyàn lè lámùmọ́ra ọba dẹ́dọ̀ lámùmọ́ra ọba dẹ́dọ̀ ó sì sùúrù ó sì kájú kó òfin ni wọ́n fi sọ pé nǹkan tó jẹ́ nǹkan ti àlá àwọn ọmọ ń ṣàá fún ìyàwó yẹn lọ. ó di bẹ́ẹ̀ ni lápẹẹrẹ nígbà wọn sọ nípa àìsòkòkò ìmọ̀ta àlékọ́ ìtẹ́rìta ìfẹ́ni tó bá jẹ́ ti fi ń zaka sí ọ̀yọ́ àtẹ́ni tó jẹ́ yẹn ló ìkọ́ dàmọ̀ bẹ́ẹ̀ àlàzaka ìyá ń dẹ́yìn hakùl àdáni ọ̀zàkà hakùl lọ́hìn tàbárakà ọ̀dára. Adédájẹ́ lè mójú kò jẹ́. Ilé ilẹ̀ fún ọ. Kọ́lẹ̀ ilé ilé ìtorí ẹ̀járun sáà, ọ wá ṣe bí léṣe ní, ó lè sọ̀rọ̀ ní. Ọgbọ́n kìí sí bí lójú láì, ẹgbà tó àjì. Gbogbo ládàá tẹ yìí pátá, àwọn tọ́lọ̀ tí wọ́n mọ́sálásí tí wọ́n ṣáájú yìí gbọ́ akóbìnrin kí òun lé ada rẹ̀ tóbi ṣùgbọ́n lẹ̀ kárán òṣìṣẹ́ ọlọ́run la gbọ́dọ̀ pọ̀ fọ́ọ̀mù láti lọ mọ́sálásí kò sì kọ̀ fún wọn wọn tó à ń ṣe ṣe ìdímọ̀ mọ́sálásí gbogbo àwọn aládàáda ẹbí fẹ́ máa béèrè yẹ pátá oṣù ẹ̀ làwọn obìnrin yẹn náà gbọ́ yé àdáálì yà lórí nẹ́ẹ̀ mọ́sálásí àyè máa gbàgbọ́ yé abọ̀ bẹ́ẹ̀ àdìsí ìtakùrà bẹ́ẹ̀ ìwọ lọ́ọ̀kan túnláka yí ẹsẹ̀ ọ̀tọ̀ pọ̀lú ẹsẹ̀ bó ti máa yí ẹ gbogbo gómìnà kí òun lé ní gbogbo ẹ̀ pátá láwọn ẹni tàbí wọ́n kí wọ́n mọ́sálásí ẹmọ̀ wà pátá mọ́lẹ̀ kanáà yẹ jùúsù ìkíni lèmìnìta àti ìsọ̀lẹ̀ná ìmọ̀sù ó dà wà yàtú mọ́nà ìmọ̀sáàjì ẹsẹ̀ ẹjọ́ akọ́kọ́ súnà ní méjèèjì kárakàlá òfin gómìnà kí òun lé súnà ẹjọ́ ọgbọ́n ṣe mọ̀ pé ní ọdá fẹ́ lò pẹ̀lú ọ̀rọ̀ mọ́sáàsì mọ́ ń tẹ́jú wọn ẹni sẹ́sẹ́ fẹ́ lọ sí mọ́sáàsì kọ́ ẹ̀ kí wọ́n mú sásìkò ẹ lómi òtún kí láàrin yìí àwọn ní òkínú wọn wọ́n dẹ̀ kí sásìkò ẹ lómi òtún mọ́ kí àbíwọ̀ ilẹ̀ fẹ́ máa pa àwọn ló ń kírun lé ọgẹ́ rẹ lómi ìdó borí ní ara ti kẹfọ̀ mọ́ mẹ́sì ọ̀kẹ́ náà ọmọ ya olóhun lọ sọ́jà mo máa rí obìnrin kẹ tó borí sí borí rẹ̀ kanlẹ̀ olóhun bá ìgbà ní títà àbásálámù àdáhùn sálámù mú fẹ́rẹ̀ yìí ni ó tà afá ìfá máa dára iná mọ́ kan ló borí ìrì tí ìbọn ara ti ẹyọ kan nínú ẹ̀sùn wọn lọ ní ẹni tó ṣẹlẹ̀ sí gẹlọ́kọ̀ fún mi ó jà bí ìlú lóhun ti ara ti kan ó lọ kẹ láìkì ìborí ìbò ní mo fi lò so iná wa ní mọ́sálásí ẹlòmí ò tún máa chíjì nuwa ẹlòmí ọmọ rùkú rú nuwa ọmọ borí kẹlẹ̀ kẹlẹ̀ ọmọ kékeré ó sì lóhun kí irun lé ọmọdékò ìjókò ìjẹ́ ni ó ti rẹ̀ ti ń ṣe bí wọ́n ń ṣe àrí wọn kó wọ́n ń ṣe lòlò yìí fi mọ̀ sí ọba àmì ẹ̀sẹ̀ lẹ́yìn náà ní kẹ́kọ̀ọ́ ara ẹni tí ọmọ ọ̀run kí kẹwà àkọ̀rẹ́ ẹ̀sẹ̀ títí tí ó le tó títí ó le tó ẹ̀yin lẹ́yìn ìyá ẹ̀dá kò kílẹ̀ ìwé níbi àtáyá sí ìdíkà lọ báyà kan sọ̀rọ̀ kíkí ní ìwé àtáyá ẹ̀yin yìí náà Gbogbo àwọn àdífì yẹn pátá ẹ̀ ń sọ̀rọ̀ pátá láwọn obìnrin tí wọ́n dá jù yí lọ yẹn. Ni wọ́n gbọ́ wọ́n máa dálé, wọ́n tún máa lọ sí nọ́ọ̀sì. Wọ́n sọ pé ẹja gbé tán pé obìnrin kírun lé sọ̀rọ̀ náà ni àti Ah, tẹ̀lé ó da kí yẹn bọ́ sí ìta lè hóròmọ̀tòmọ̀tò láti àpọ́nlé lọ́sàrátì tàbí kí yẹn bọ́ sí ilé àlùwà láàrin ìgbà bọ́ sí àwọn òkùnkùn sí ìta. orí bẹ̀rẹ̀ ti máa ṣe ìlú ní kọ̀gbọ́ ibà ààyè sáré tèmi ẹni ti kọ́tàkárà Ẹni? wá sí ẹ̀ àkọ̀búrú lórí fóònù wọ́n ní sí ẹ̀rẹ́ ìgbà ọ̀rọ̀ lẹ́ṣọ̀ lórí fóònù èyí tí mo sì wí yẹn èmi fẹ́ bẹ́ẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ náà fọ́ ní àrẹ àwọn nínú àwọn olùmọ́sọ pé yẹn lè ṣe lẹ́ṣọ̀ dáadáa wọ́n ti ń sìn ìjọ ìjọba nígbà wọn dá sọ̀tọ̀ ilé gbọ́ ìyẹn lè gbọ́ ó ti ń sìn lórí pé àwọn kan máa ń sọ̀tọ̀ sábà àrùn tí ẹ̀rí rẹ̀ bá ti lálàáfíà sóbi lèmi fi dúó lórí pé lèmi fi dúó lórí pé sóbi lè gbé mọ́yé ilé káfà sí lẹ́tọ̀ láàárọ̀ ọjọ́ ìjọba. Kẹ́kẹ́rẹ́ ni, torí bò tí ń tìyàn náà ń sọ̀rọ̀ yóò kìí níkan 100k No, no, no, no, no, sorry. No, o ti sẹ́ndì ẹ̀sìn náà. Ẹ sọ̀rọ̀ rẹ̀. Ó ti di làlúrí nì. Torí ọ̀nà ewu tó bá kò ní ìsìnká. Mo sì yẹn máa jẹ ọ̀pọ̀. Ìhun tí jẹ́ rọ́ọ̀hùn ìsìnká fún yóò jáde. Yẹnyẹn. Mo sì yẹn máa jẹ ọ̀pọ̀ ọmọ níbà. Kódà àwọn kọ́sọ́mà yẹn lè jó yọ fún wa ní ìsìnká ẹ̀rọ ní máníjà ẹ̀sẹ̀ kìnnà ẹ̀fún ní ebáyìí àwọn sótúsótú ní kó máa jẹ́ ní ẹgbẹ́ orí èèyàn jẹun tó bá kọ̀ ní ẹ̀ka ẹni àkókò wà ní ẹ̀sẹ̀ kò sọ̀lá ìlà àdínàbù yorùbá hù fíhí alkàlà ẹ̀dùgbọ́ ìbára tó mọ́ wíyàn ọ̀wá àkùnyẹ náà irun lòun náà ọkẹ̀ ìṣàṣí pé ọ̀rọ̀ lẹ́tọ̀ọ́ mẹ́ ẹlú àrájì àà kódà fún ṣe tọ́wá fún lọ́wọ́ báyìí ọdún ààrẹ ọgbà ó bẹ́ẹ̀ni ó mú dada náà alẹ́kùnrin sọ́dọ̀ ọyàtọ̀ ọyàtọ̀ ṣùgbọ́n òun náà ga tí wọ́n bí tí wọ́n ti máa kéde rẹ̀ ṣùgbọ́n yàtọ̀ a fi lọ yàtọ̀ sí kàtọ́ parí ọ̀pọ̀ ọ̀rẹ́ bí ọba dẹ́dà ti dá yìí padà tẹ́lẹ̀ ó lè dá lọ́rọ̀ ó yàtọ̀ dáadáa agbo nìyí wọn náà bá lágbo fún ìyàwó. Ọba lọ ọ̀nà ẹgbẹ́ lọ́wọ́ á sí. Erékìrí yìí ó ti wà nù kí nígbà tó ń pè ní ọ̀múùmù ìbáyìwá ọ̀múùmù ìbáyìwá àdéhùn àrórí àwọn olùyọkúnlẹ̀ àtàrí báńkì tí ò ní mọ̀hámálà pẹ̀lú rìbá sáàbá ń parọ́ náà àjẹrò àwọn olóṣòṣò láwọn ti bísínẹ́sì wọn ò jẹ́ àmọ̀ wọ́n ń fún wa lówó àmọ́ tí wọ́n kó ẹ̀rọ àwọn amọ̀bọ̀yẹ ṣe àwọn kàlẹ̀ káàkiri àrí pé ọjọ́ five hundred ọjọ́ one thousand ọjọ́ kìíní àti nígbà tí wọ́n yọ owó wa ń gbé láburú dé ẹ̀yẹn bá lùú ṣe bísínẹ́sì ní ó yẹ kí ẹ̀yẹn máa pàdánù kó máa jèrè ìgbérè là máa ń rí mẹ́sàlọ́lá àṣẹlámà ó ti wà nù àmú bẹ̀lùbẹ̀lùwà àdánwò àròyọ ó ló ti tẹ́lẹ̀ ọ̀dáwó yẹn padà gan alọ́ọ̀lọ́ rí gbé owó kẹtọ́ wọlé yìí ẹ̀yà ẹ̀bá yọ yàtọ̀ kẹ́ni tọ́kẹ̀mí lọ́wọ́ fún àkáǹtì rìbá wọ́n aláàbí ìtún nìyẹn pẹ̀lú àkáǹtì yẹn sílẹ̀ òun ọgbà ṣùgbọ́n ìtọ́jú pé ó àwọn àgbàgbà àwọn ti bísínẹ́sì orí bí lókùn ìtọ̀ fún mi nìyẹn owó tẹfẹ́ máa fún àwọn àwọn ti bísínẹ́sì ni owó lẹ́wà mí ń dẹ́pọ̀ fún ìjà wọn lọ́n ọ̀sán ni wọn. nínú àìróríyọ àdánwò àìróríyọ lọ́wọ́ náà. ọ̀kẹ́ ah, àwọn tó ń yáwó láti fi rán bísínẹ́sì tí wọ́n dẹ̀ sì máa sàn ìdé lórí ẹ̀ ṣùgbọ́n dáadáa wà sí èdè bá ya oní 1 million àbíà mo yá mi ní 1 million níjọ́ tí mo bá fẹ́ dá padà fún mọ́ lè fún ọ ní 1 million sí lókùn ìgbà tí ìgbà ti fi pé wọ́n lọ dá májẹ̀mọ́ kẹfì 200,000 nítorí pé wọ́n lànà sọ̀lá àtàlà jẹ gbèsè ra fún mi kan èyí tó tóbi jù lọ ni wọ́n rí gbọ́ tí wọ́n fẹ́ fẹ́ gbèsè yẹn ìdíjà ọlọ́run sọ̀lá àtàlà ike ẹni tó dá ní ìsìn gbèsè òun ni àṣàlù kò kọ́tọ̀ àwọn lẹ́nu tó bá fẹ́ dájú tọ́jú lọ mú kí èsì tàbí olówó tó béèrè. ó bá jọ́ ìrìn àyẹ̀wò burú náà ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ 1 million ìjọba ìlú wa irú àwọn kìnnì kan ó kà sí ládàradà ẹ̀ àwọn kìnnì náà dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ kan báyìí tí wọ́n máa ń ṣe lórí fóònù ẹgbẹ́ tó fi gbé kàlẹ́ báyìí ọwọ́ jẹgbẹ́ nínú tó ń fún àwọn obìnrin kan bẹ́ ẹ̀ ọba jẹ fún lọ́wọ́ tó lọ tẹ̀ sí tó ó ti wọ jẹgbẹ́ ní ẹ̀wọ̀n yìí lọ́dún dájú ìsúnmọ́ àwọn kan ẹ̀rọ obìnrin kan tí wọ́n máa sọ tí wọ́n máa tí ó padà àbí kíníkà òní ṣe fún yín ní kí lèmi àti ẹjọ́ dàpọ̀ lẹ́. Ro ta bá fẹ́ yáwó ká yáwó níbi tí wọ́n ní ti gbélé. Ìyàwó wà. Lábẹ́yàn bá yáwó, ìyẹn lè fi mọ rírì à. Ìsìn tó burú. Ṣùgbọ́n kì í ṣe bàbá olówó ló béèrè ìmọ̀ rírì à. Ẹ̀ẹ́sẹ̀rí tó ń bá ti mọ̀ yí tó wọ́n rèrè tó sì ṣe bá ṣe kó yíwọ́ lójijì. Ṣùgbọ́n dá kí rẹ̀ sọ́ra fún, ó yẹ kó pọ́ sójijì. Àwọn Yorùbá sọ wípé ìfọ̀n ní ẹgbàá, ní jẹ́gbẹ̀ẹ́ ó tó lè fẹ́ sí ọ̀rẹ́ tàùsùn ọ̀rẹ́ omi ẹ̀ ní ìfẹ́ tàbí fún sí ọ̀rẹ́ tàùsùn ẹkọ́ jẹ lẹ́rẹ́ ẹ̀rẹ́ ni wọ́n fẹ́rẹ́ léyá sí ọ̀rẹ́ tàùsùn ẹkọ́ jẹ lẹ́rẹ́ sírì yìí gan ẹmọ kẹ̀ríkẹ́ ní àṣẹjọ sí ààrẹ ní lájìlájì ọjà kéèyàn máa sọ nítorí kó ti sọ ọlọ́run òjò yẹ nìyẹn pé ìjọba ìlú ìbí fún ọ òjijì lọ́wọ́ tó dáa pọ̀ lọ́wọ́ rẹ̀. Bọ̀ àmá ẹ̀dá kò dáa bá ti sàájì àti lẹ́yìn ìrùn àti àmà tọrọ fún méjì Nàìjíríà. Ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́pàá padà sí orílẹ̀-èdè yìí. Tó dá padà sí Ọ̀yọ́ State ti kọ́ sọ̀rọ̀. Ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́pàá padà sí Ọ̀yọ́ State àwọn ọmọ tí wọ́n jí kó láti ní twenty one days àtàwọn ṣíṣàs àwọn ọgbẹ́ wọn lè dáhùn padà láyọ̀ àtàláfíà àwa náà wọn bá padà lè ti wà lóye wọn jẹ wọn pàwá ọ wọn jẹ wọn sílá sùtà ọ wọn jẹ wọn gbèrè sí wa lọ́rùn ọlọ́run máa fi tọrọ sọ wọn máa dáàbò ọ̀rọ̀ wa sùhàdùkàwà ọ̀rọ̀ ìfàgbé àìsàn ìrọ̀lọ́wọ́ ìlànà ìlànà ìsèkúrò náà